lọ́wọ́lọ́wọ́ ló ti jẹ káńdì kan kékeré kọ́nù bàbá fi ń jẹun lọ àti jù wọ́n náà bá lọ àfàìmọ̀ kó mi má tẹ̀lé wọ́n gbé lẹ́nu. àti jù wọ́n. àjùlọ́wọ́ ló ti jẹ káńdì jẹ káńdì kan kọ́nù bàbá fi ń jẹun lọ àti jù wọ́n náà bá lọ àfàìmọ̀ kó mi má tẹ̀lé wọ́n gbé lẹ́nu. wọ́n pa kúbẹ́ kúbẹ́ kúbẹ́ wọ́n sáré tàn sọ́tò àti jù wọ́n ni wọ́n bá kiri eré tájà fògùn ọdún sá ìrìn fàájì mi fẹ́ ṣe o. àti ìjùwọ̀n. àjùlọ wa ló ti jẹ àti fọwọ́ kékeré kọ́ mi bàbá ìjùwọ̀n lọ́kàn àti ìjùwọ̀n lọ́kàn lọ́wọ́ lọ́wọ́ àfa ìmọ̀ kó mi má fẹ́ ìmọ̀ kó mi má fẹ́ ìmọ̀ mi lẹ́nu. bílẹ̀ bàkàn iṣu kì í ṣe gbẹ̀yìn yán o ojú kò yẹ kó kojú kò wọ́n jẹ́ àṣírí kòkò kò yẹ kó tọ̀ wọ́n ẹja tú ẹgbọ́n náà bàrí ájú. síyàn ìtẹ̀mọ̀kú ìtẹ̀lé wa àmọ́ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ ọ̀rẹ́ mi ìmọ̀ràn tí máa gbẹ́ ni má rọ̀ kalẹ̀ o kò jẹ́ káwọn yóò máa fi ọwọ́ lé ẹlẹ́jìká ohun tó máa ṣe yẹn ti ṣẹlẹ̀ ẹ́ God give it and take it kò sí ohun tẹ́ni kankan lè ṣe sí wọn ìyàwó ẹ̀ ti lọ ó ti lọ nìyẹn is that clear? ọpẹ́ bọ̀ lọ. ẹ ṣe ìdọ̀kúnmọ́tẹ́ ibà tá a láti rí. nísìn àwa ní orúkọ ẹbí tó ti ẹ báyẹn ẹ máa wọlé nísìn gbogbo nǹkan tó jẹ́ nǹkan ní ẹ̀gbọ́n wa pátá ìwé ilé mi ti mọ́tò mi àtọwọ́ ọkọ kéékèèké tó wà ní ìkápá ayé tó jẹ́ ti tẹ̀gbọ́n wa ẹ máa lọ kó oògùn jáde fún wa sí ṣẹ́ gbọ́. ṣé bí èyí náà la ṣẹ̀ṣẹ̀ sí àìbá tí lọ́kàn balẹ̀ tíyàwó ẹ̀ ṣẹ̀ṣẹ̀ sùúrù wo lẹ fẹ́ jẹ́ ká ní sùúrù wo lẹ fẹ́ jẹ́ ká ní ná ẹ wò ó táyì náà bá fẹ́ pàdánù ẹni tí ẹ nífẹ̀ẹ́ sí jùlọ ẹ má ní ká ní sùúrù rárá ẹ má dẹ̀dà sọ̀rọ̀ yìí ẹ̀gbọ́n ó yá ẹ jẹ́ ká lọ ẹ jẹ́ ká lọ kíákíá jọ take it easy ṣe gbọ́ jọ take it easy pẹ̀lú wọn. akíkúni abóso ẹ̀gbọ́n abóògbọn tí mo ń bọ̀ ah! ṣé kìí ṣe àwọn àbúrò ìyàwó wọn ni àwọn àbúrò ìyàwó ẹ̀ ikú tó ń pa ojú gba ẹ̀ ni wà ń pòwe fún ni wáyé torí ọ̀rọ̀ ẹ̀ ò yàtọ̀ sí tèmi ìyàwó ẹ̀ náà ni eh, bread eh, winner of the family. Ọlọ́run gbé ọ̀làlé lọ́wọ́. ẹ wò òwe ńlá ló ń pa fún mi òwe ńlá dẹ̀ tún kún eléyìí ṣẹlẹ̀ torí pé kò sí ọmọ láàrin àwọn àtìyàwó tí wọ́n ní. ṣé ṣé ọmọ wà láàrin ìdílé àtìyàwó mi báyìí. èmi sì mọ̀ pé Ọlọ́run máa ṣe ọmọ láàrin ẹ̀yìn àtìyàwó tí wọ́n ní. Ah. ṣùgbọ́n all the same ẹ̀gbọ́n mi ó gbèrò ó gbèrò ó gbèrò ẹ̀já lọ. ṣe bẹ́ẹ̀ lọ́lé sórí ìwé wàá ìwọlé náà. gbọ̀wọ́ níjọ. tó bá jẹ́ pípa kan láti gbà á síbẹ̀ èmi náà ti pa á máa kó àmọ́ tó ṣẹlẹ̀ lọ́wọ́ yìí. no problem no problem. káàbọ̀. ẹ pẹ̀lẹ́ ọjọ́ àjìnà síra wa ní ilé ọ̀gbọ́n o ó ṣe ìròyìn ẹ pẹ̀lẹ́. àfikún ọjọ́ jìnà síra o. ẹni tó ṣubú ló parí jù ẹni tó ti kú báyìí ò ní tiẹ̀ tán kọ́lọ́ má jẹ́ kí títán kó tí ì dé bá wa nìyẹn. ṣèbá mi ẹ̀ pọ̀. Ah, ẹ wò ẹ jẹ́ kí n lọ pa ìsinmi pọ̀ sílé kó má lọ rẹ̀ mí síbí ẹ jẹ́ tètè má lọ. ọ̀rọ̀ àyà àti lọ́ọ̀lẹ̀ yín ò tiẹ̀ tí ì yọ báyìí ńṣe lẹ máa dìde báyìí kẹjẹ ká lọ jẹun. ó tọ́ ni bó ṣe yẹ kó rí nìyẹn mà ẹ ṣùgbọ́n ẹ mọ̀ pé yàyà ti ṣe oúnjẹ sílẹ̀ fún mi lé kò dẹ̀ ní dá kí n délé kí n sọ pé mi ò lè jẹun ẹ torí kò sí nǹkan tó dùn obìnrin láyé ju pé kó ṣe oúnjẹ sílẹ̀ fún ọkùnrin kí yẹn máa jẹ lọ. ẹ òótọ́ lẹ sọ àmọ́ ẹ wá sọ fún pé èmi ìyáálé ẹ̀ ló pata sí yín lẹ́nu nítorí pé ibi ilé ọ̀hún ilé kò jẹ́ kó máa rí léèyàn ká síta nítorí náà ó yá ẹ dìde ẹ jẹ́ àjẹun. wọ́n ti wọ́n ti bíìtì mi yẹn. báwo ni mo tó bẹ́ẹ̀ àbí. àbí ẹ̀yin náà ni. báwo ni sọ̀rọ̀ bá. Ah. gbádùn. Hello. Báwo ni? Ilé ẹ̀gbọ́n mi náà mo ṣe wà. Orí ọba ni mo wà ṣá. <laughs> Ta fídè mi bẹ́ẹ̀ ni ti ẹ̀rí ọmọ dádì ṣé òun tẹ̀ lè fi mí sílẹ̀ ara ni. ẹ mo ti gbọ́ yá ọ̀yá jẹ́ n bá sọ̀rọ̀ ilé màmá ìgbà náà mo wà. hello how you doing Abidek are you okay fine that was good today okay I trust you all right daddy love you bye. okay daddy bye. Kíndé kí ni ṣe wọ́n ṣé wọ́n bá yàn jáde tán lọ ni? Nǹkan kan ṣẹlẹ̀ sí wọn. Mo náà rò wò mo notice pé countenance wọn change láti gbà tẹ̀ ti wọlé wọn ọ̀dẹ ṣé bẹ́ẹ̀ bí èèkùn tó jáde. Ẹ ìrònú lórí àgbàkodò. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹ̀ níbi tí a lọ kún ló fa reaction bẹ́ẹ̀. Mo dẹ̀ ti sọ fún wọn pé PM ronú bẹ́ẹ̀ kò dín kankan. Àfikọ́ lọ́n ṣe nǹkan ìdùnnú fún yàn. Ṣé ìwọ́n á fún oúnjẹ sílẹ̀? Ah. Kımacan. Alo. Ceyhun sùn ni. oorun ọkàn mi ni. kí ló dé ṣó ní nǹkan tẹ́ ń rò ni. mi ò rò nǹkan kan. ẹ̀dẹ̀ lẹ́ẹ̀rù nǹkan kan tí ò bá sí pé ó ní nǹkan kan tó ń bà yín nú jẹ́ ẹ ẹ níwà báyìí náà ó láti jẹ́ pé ní nǹkan kan tó ń bà yín jẹ́ òun ló jẹ́ kẹ́ máa ronú kí ló dé kí ni nǹkan náà. èwo ni òótọ́ bá ní lọ́kàn jẹ́ nínú gbogbo ọ̀rọ̀ tó wà lẹ́yìn àìmọye ọdún la fi ń sunkún ọmọ àmọye ìgbà la fi gbòǹgbẹ kálíbà aláàrọ nílẹ̀ kálíbà àrọmọpẹ ránṣẹ́ bá a ṣe ń gbàdúrà lọ́sàn-án là ń dárun mọ́jú lóru àmọ́ síbẹ̀síbẹ̀ ṣe là ń pòòyì lójú kan bí ẹni tí olùdáko àgùntàn wa ò bá ṣe ṣídà ọ̀pọ̀pá ọ̀pọ̀pọ̀ ẹ̀gbọ́n ṣé ẹ̀ṣẹ̀ wa náà ló wá pọ̀ tó bẹ́ẹ̀ ni àbí àkọsílẹ̀ ló ń ṣalátakò lẹ́yìn wa yìí bá kọsílẹ̀ bá tiẹ̀ wá gbé wa tí ìgbìyànjú wa gan tó gbélé ṣé kò yẹ kí àdúrà níbi tá a gbà dé ṣé kò yẹ kó gbé wa àdúrà ṣì ń bọ̀ wá gbé wa ojú ló pẹ́ sí i àgọ́ ń bọ̀ wá dọlóhun àwa náà ṣì máa bímọ tiwa àsìkò ọlọ́run ni ò tí ì tó. nígbà wo lásìkò ọlọ́run àtòótó nígbà wo. àwa náà ṣì máa bímọ tiwa bí kí ilẹ̀ rò tún lè ṣe sí. ṣé wọ́n mọ̀ pé kàkà kí ọgbọ́n kó tán lórí àgbà ọgbọ́n yẹn àtúbọ̀ máa pọ̀ sí ni ohun tèmi rò ni wípé ká fi ìlú sílẹ̀ ká rìn síwájú ká lọ síbi irú Ghana yẹn ká lọ adopt ọmọ ìyá dẹ̀ jẹ́ àṣírí láàrin èmi àti ẹ̀. èmi ò lọ́wọ́ sí yẹn rárá o ká má rí o ohun tó dókan bá dé kò tún ríta mọ́ níwájú àwọn èèyàn ni o kedere báyìí lórí níwájú Ọlọ́run àṣírí tọ́lọ́hún ò bá bò ẹ̀dá alààyè kan ò lè bò lọ́rọ̀ kan ò fara wọn. kò bọ́ jùlọ ẹ̀yin ẹ̀ sùn. àbò tún ní dákẹ́ náà ni títí tàdúrà wa máa fi gbà bóyá ilé ìta fẹ́ mu yìí ni ọlọ́run máa fàṣẹ sí a kò lè sọ. ọlọ́run á gbàdúrà wa kí ni kí ni kí ni nǹkan náà ṣe rí nù kẹ́hìntì lọ lọ mú kínní lọ lọ fúnjú pọ̀ bá lè jẹ́ nǹkan tó dùn bíi mímu bíi gbogbo ẹ̀ ò ní fúnjú pọ̀ jí kòkòrò. ẹ̀wọ̀ tí ń nà. ọlọ́run àgbàdúrà. Ah! ọkùnrin mi mo tún pọ̀ ńlá. <laughs> make sure pé gbogbo ilé lo clean tó fọ̀ tó gbá gbogbo surrounding then gbogbo àwọn yàrá yẹn kó make sure kó scrub gbogbo lẹ̀ kó tún gbogbo ẹ̀ ṣe tónítóní nítorí mo mọ orú èèyàn tó ń jẹ́ o. tí bá tí bá máa fi dé kí gbogbo ilé kó ti mọ́ kó dẹ̀ ti ṣóúnjẹ kó ṣe gbogbo iṣẹ́ ẹ̀ tónítóní. gbogbo náà ló ti ṣe. ṣoṣẹ máa kọ yẹn lọmọ kò òun yà ṣe. lílé ìgbà yẹn ló máa ní pé gateman àbí lágbájá ò pọ́ǹpù mi sókè fóun nítorí ẹ̀ lòun ò ṣe ṣe gbogbo iṣẹ́ tó yẹ kóun ṣe nù lé ọ̀lẹ dànù. make sure kò ṣiṣẹ́ owó yẹ kò ṣe ṣọ́nà torí ẹni tó bá gbálẹ̀ òun yẹ wá mọ̀. Mm. mo ti yanjú àwọn dọ́kúmẹ́ǹtì yẹn àwọn lè tẹ́ ní kí n gbé wá ní ìsìn. àwọn tó wá kù ń bọ́. Hmm, wọ́n wà lọ́dọ̀ mi sà àbí ṣé kí n gbé wá ní ìsìn. ṣé o mọ̀ wọ́rí tí n bá ṣiṣẹ́ tán lórí ilé màá béèrè fún yẹn. ẹ sọyẹ mi mi ò mọ ojú dé tó plọọkù ojú sí mi kí ni o tó fẹ́ gan. jókòó kí ni wàhálà tó dé bẹ́ẹ̀ ẹ ṣeun ẹ̀rí ọba lèwí lè ṣe alápá kábíkábí ọba abisori kángunkangun kò ní jẹ́ kẹ́yìn náà dààmú. kí ni tó dé báyìí báyìí. ẹ wọn kàn ní kí wọn bẹyìn náà ni pé kẹ́ dákun mo fẹ́ padà sẹ́nu iṣẹ́. ṣé ìyẹn náà ló wáá fa èyí tó sọra ẹ di àfàdúrà jagun tó wáá sọ ọ́fíìsì tèmi di òkè ra padà ẹ tó ló fẹ́ padà ó dáná kò sáyè mọ́ ṣé nígbà tí wọn náà máa wọlé o ṣàlẹ̀ chewgum ojú o rí pa àti gba gate man mi ni ah, ah. àti pé ibo ló lọ láti yẹn. Ah, ṣe rí ọlọ́run bọ́ lọ́jọ́ òní kò sáà ní jẹ́ kẹ́ ríru tèmi ọlọ́run ní jẹ́ ríru tèmi. báwo. lẹ̀kùn ńlá kan ló mú mi lọ́wọ́ sà ṣe bẹ́ẹ̀ ṣe ń wò mí ẹ lè mọ̀ wọ́n sì lè mọ́ ti sọ fún yín rí lágbọ́ ọlọ́run ọmọ méje ni mo ti bí rí. ọmọ méje. bẹ́ẹ̀ni ọlọ́run tó wá fọ̀rọ̀ mi ṣèyanu gbogbo wọn ọkùnrin ni gbogbo wọn akọni ògìdán bí lọ́rọ̀ mi mo tún wá fò mo tún ṣe lọ tẹ́ra ọ̀rá mi mo ti fọ́n bùbáyì mo ṣe lọ fún ọmọ kan lóyún nu èmi àti ẹ̀ka bẹ̀rẹ̀ eré ìfẹ́ náà ni mo kó yọ padà di oyún mo bá yarí torí ẹ̀rù ń bà mí ilé ti kún tẹ́lẹ̀ ọmọ méje ló ti wà ńlẹ̀ tí má tún wá fi pọ̀ tí mo tún fi lu kì èlú lèmi náà wá rí mo ṣe ti kí n yẹ àsáwọn mọ̀lẹ́bí rẹ̀ yá wòlé ọwọ́ kan tí a pe ọlọ́pàá báyìí ní tí ẹni kí náà ságídí wọ́n ṣe sùn mí rúgúdú wọ́n kàn jù inú ẹ̀wọ̀n ni lágbára ọlọ́run ẹ̀wọ̀n oṣù mẹ́ta mo ṣe. ẹ dúró sọyẹ lẹ́yìn ọmọ méje òtúlọfẹ lómi lómi kí ló ṣe ń ṣe. ẹsẹ̀ rí tó bá jẹ́ pé tẹ́lẹ̀ yùn ni ọwọ́ ọlọ́run lè yún wa èmi gan fúnra mi mọ̀ pé kíní mi tí kì tó bá tí má ti lè kalẹ̀kùn kókókó báyìí oyún dénú pẹ́lú mi ti ẹ̀ fún mi lẹ́yìn gan pé kí n má bóun yẹ̀wò tí má ti lè fọwọ́ rárá lódódó báyìí tán bá lọ sí i kìíní tẹ́ẹ̀sì tá máa ń ṣe ní hospital wọ́n sọ pé wọ́n ti lóyún ni kò yé mi náà bẹ́ẹ̀bùn ọlọ́run ni ọ̀rọ̀ ara mi tiẹ̀ ti sú mi. máa lọ jẹ tó bá dé next week kò yọjú wò mí máa wo nǹkan táwọn ṣe sọ̀rọ̀ yìí. ah ọ̀gá mọ̀jẹ àṣebà ẹ ẹ bá ń yẹ̀wò nísìn ẹ bá ń yẹ̀wò. ah wo wọn yọ mí lẹ́nu ọmọkùnrin mo ní tó bá dé next week máa rò ó mà wá ga o. Eh? kádàrá ò jọra wọn àyànmọ́ ó wá yàtọ̀ síra wọn pátápátá gbà <laughs> ibi tí àjànàkú ti ń sunkún wípé eyín òun pọ̀ ibẹ̀ ni ẹdìẹ òkòkò ti ń pariwo wípé òun ò rí nǹkan ìjẹran. Eh? ìpín táyé yẹn wá yàtọ̀ sí ti kẹ́hìndé pó ó wá dàbí ẹni wípé ọlọ́run ọ̀tọ̀ọ̀tọ̀ ló dá wọn ó mà wá ga o àfi bí ẹni pé ọ̀tọ̀ ló rìn ní ìyá àwọn méjèèjì wá jẹ. lọ́mọ tí àwa ń wá lójú méjèèjì tá ò rí ibẹ̀ lẹ́nìkan ti ń yin kalẹ̀ bíi iyanrìn etí òkun ọlọ́run máa kú iṣẹ́ o iṣẹ́ ọlọ́run àwa má rèé dé àmọ́ mo mọ̀ wípé bẹ́kún pẹ́ dalẹ̀ ayọ̀ ń bọ̀ lówùrọ̀ àfikọ́ ló ń bá tèmi ṣe. kí ló fún yín ní ìdánilójú pé ọ̀dọ̀ ìyàwó yín ni ayọ̀ láwàá ẹ̀wẹ̀ má jẹ́ ń tàn yín jẹ ẹ̀ẹ́dọ́ obìnrin mi wò ọlọ́run bá tibẹ̀ ṣe yanu ọlọ́run dáríjì mi o ọkàn mi ń sọ fún mi gan pé ara ìyàwó yẹn ni ìṣòro wà torí pé kò sí àgbọ̀n nínú ọtí wa. akẹ́kọ̀ọ́ mi ṣòro jẹ́ kí n sọ fún yín mẹ́díkálì ìyàwó mi wà òkè kò sí ohun tó ṣe èmi pàápàá tó dẹ̀ ń wò yìí mo dá pé that is the truth alárìnká láwa sà á ṣe àgbà pòfẹ́sọ̀ àwọn doctors tẹ́ ń wo yẹn wọ́n kàn ń gbìyànjú ni wọn ò lè mọ tọ́lọ́run ọba test máa ń parọ́ náà ah, anájà gbìyànjú kí ni wò mo fẹ́ kí ẹ mọ nǹkan kan o ìdùnnú ti yín òun láyọ̀ ti tèmi. wo ẹ̀yin ojú kọ̀ọ̀kan ìbòjì bó pẹ́ bóyá òun bọ̀ àárọ̀. Ah, tábà ló máa ṣí borúbó tó lọ ṣí mago ló ń kọ́ tó jẹ́ bákan náà ni ọmọ ṣorí lọ́wọ́ ìyá ẹ̀ dá mi lóhùn tí tí adé àfihàn ṣe ń ta tó bá kọ̀ tí òdò òun kọ́ kí la dẹ̀ fẹ́ bọ́lọ́run rò lẹ́jọ́. àní ti ìjà gbìyànjú ẹ̀wọ̀n ẹni tí ò bá lò kí n dé. gbìyànjú ọlọ́run fẹ́. Hmm. fún gbélé ó fẹ́ gbélé mi lórí mi. kí ni iṣẹ́ tó ń ṣe tìkọ̀tìkọ̀ báyìí? kí lélẹ̀? èwo ń gbogbo nọ́sẹ̀nsì kí ni iṣẹ́? ó rẹ̀ mí láti inú wa àyájọ́ rẹ̀ rìn mí. ó láti inú onímàlẹ́ríà nìyẹn. malaria o o ti lóyún àbí o ti lóyún o ti lóyún ta ní fún ẹ lóyún. mo ṣe ń sọ olóhùn ò lóyún àbí ṣe olóhùn ò lóyún ń gbọ́ olóyún. o ní jẹ́wọ́ sí i ta fún ẹ lóyún. kò lóyún. mo lóyún olóyún sẹ́ẹ̀. olóhùn ò lóyún àbírú kí leléyìí alára lára òròhún òní okú àìsàn okú àìwo kí ni ìtumọ̀ yẹn olóhùn ò lóyún kò hmm. ló sọ fún mi. mo chibi ta ara mi. wá ẹrù wá mi yá ẹ. kí ni kí ló tó sọ wá mi sẹ́yìn. oṣù ògbówó oṣù àbí àṣírí ẹ̀ titú èmi àtẹ́lẹ̀ ní àjọ máa kò sí ò tí mọ̀ kankan. òsílà mo yan kan bí ọwọ́ mi ò ti ta gan mi ò mọ ẹgbẹ́ ọmọ báyìí ni mo fẹ́. bébí sọ́ba mọ̀ pé lórí ibú ni ẹni nífẹ̀ẹ́ ọ. kí ló dé kí ló ṣe kí ló mọ ẹ kí ló pariwo músẹ. ẹ dán. bẹ́ẹ̀. fẹ́ gbé pé ní sùkúù ni kí ló ṣẹlẹ̀ kí ló máa ìlẹ̀ kí ló dé kí ló ṣe. dídé dídé dídé. ẹ ṣe mà èmi nìyàwó ilé ẹ ọmọ méjì ni mo bí fún ó máa gba gbogbo wa sílé ni kò ní fún wa lówó oúnjẹ kò ní sanwó hospital kò ní sanwó school àwọn ọmọ ó sọ pé òun gbowó oṣù òun gbowó oṣù pé oṣù karùnún ní tóun ti gbowó oṣù gbẹ̀yìn mo wá ní pé kí n wá béèrè pé kí ló ṣe tí wọ́n fún lówó oṣù ni. pé wọn sanwó oṣù fún wọn. ń gbọ́ mọ́sẹ̀ ọ̀gá wàhálà ìta láì tí n bá parọ́ kí tèmi ó bàjẹ́ kalẹ̀ n ò ní wọn gbowó oṣù o mo ló níbi tí mo fi ń dín ní o ẹ̀yin náà wo kòtò ọ̀kan lè wà ní ìsìngbò wọ́n ti gbẹ́ lẹ́ẹ̀bẹ̀ kò sẹ́ni tí ó dín ní mo fowó dín o. sórí ọ̀rọ̀ yóò fariwo and in the first place mi ò tiẹ̀ fariwo nínú compound mi rárá sórí owó oṣù tó sọ pé àkín fún ẹ yẹn eh, oh it's all right wàá wá kúkú lọ síbi tí wọ́n ti ń sanwó oṣù fún ẹ ṣọ́rọ̀ mi yẹ ó yá ẹ̀yin méjèèjì ẹ kó rí burúkú yín kẹ jáde kúrò nù bíbá mi ò tiẹ̀ fẹ́ mi ò fẹ́ ní wọ àtìyàwó ẹ ẹ bọ́ síta ẹ bọ́ ẹ kó rí burúkú yín jáde kúrò bí. oyún tí mo ní mi ò ní òun fún mi. Ah! Mósè ìwọ ló fún lóyún àbí. Mósè ẹ ó ti dá bẹ́ẹ̀. ó yá ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ẹ kóra yín kẹ jáde kúrò ní ọgbà mi kíákíá báyìí ní báyìí. ọ̀gá ẹ̀wò mo fẹ́ sọ̀rọ̀ kan. mi ò fẹ́ bọ̀ kọ́kọ́ adé jẹ́lẹ̀ síta. ọ̀lẹ́ ìtàlẹ́ ibi àjẹ nínú ọmọ òkú ọ̀run ni mi. adé jẹ́lẹ̀ síta. kí ló ṣẹlẹ̀? Ah, ah. kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀? kò sí náà wàhálà ìbò mi ò bí ọ ìwọ ìwọ nínú adé ìsinmi ọdún wàhálà wàhálà ìtàlẹ́ ọ̀gá sẹ́ ló fún tàyẹ̀ ní. olófun lóyún ìyàwó ilé ẹ̀rì ìyẹn ni ó sọ fún òun pé wọn ò san sálárì kankan fún òun. ń gbọ́. aláìkò rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ ó parọ́ mọ́ mi ni ẹ̀kan mo súnmọ́ o. ẹ ṣáà kò rí burúkú yín ká jáde kúrò bíbá ìgbà yìí ò tẹ́ Ìrẹ́, wọ́n ni ìyàwó lé. Ó wà ní àwòsàn owó oṣù fún. Nǹkan tó sọ fún mi nìyẹn. all right ẹ eh, tẹ̀lé mi. wàá bí sẹ́ẹ̀. alágàlá tọ́ka bá fi lè lé mi ẹ̀rí méjèèjì ti jẹ́ tán o ó lọ sí gbogbo ẹsẹ̀ bára wọn dọ́gba ó ṣe mistake láyé mi gan ni ó wá kàkàrà òfòwò bí àlùbọ́sọ̀ oníṣu ẹ̀yin wá bẹ́ẹ̀ lé mi sẹ́ ẹ̀ lè yọ mí o ah, mo mọ̀ ṣe mistake láyé mi o ta ló ní kí n. Ah! lẹ́yìn tó fi ìyàwó àtọmọ sílé tó ò lè gbọ́ bùkátà lórí wọn ó tún wá fòfin rẹ̀ wá kí ọmọ ọ̀dọ́ tí wá mọ́lẹ̀ bí òkè wọn ìmọ́lẹ̀ tó fún lóyún ṣé o mọ̀ pé kàn fi ń dọ̀tí ara ẹ̀ ni ó ń dọ̀tí ara ẹ̀ lásán ni. wàláì. gbà ten thousand nìyẹn kó lọ fi yanjú gbogbo wàhálà tó kó rẹ̀ sí láàrin ìwọ àti ìyàwó ẹ̀ ní pàtàkì ọmọ ọlọ́mọ tó fún lóyún kó rí wípé ó yọjú sí àwọn ẹbí ẹ̀ o kó lọ ṣògbọ́n àtúnṣe tó bá yẹ kó ṣe ǹjọ́ gbọ́. Ah, ah. ọ̀gá ilé iṣẹ́ ẹ fún mi lélẹ̀ ni. lára owó oṣù ẹni tí màmá yọ lóṣooṣù èmi ìṣe fada Christmas kí ni tèmi. Ah, rárá rárá ẹ má jẹ nǹkan tán lẹ́ẹ̀kan náà mo fẹ́ fi di ó sì pọ̀ ńlẹ̀ dá. lọ yanjú gbogbo nǹkan tó kó rẹ sí ojàre. ó dáa kò burú gbà náà lọ a jẹ́ pé oṣooṣù náà lẹ́mọ̀ ya mi gbà náà torí nǹkan tí mo fẹ́ fi lé ìdí nìsín yóò tún máa wá lóṣooṣù yóò bọ́ sí kárí ògbà ni. báyìí pé kòkà kòkà náà lè bá ká dídé ńlẹ̀ kó kóra nù kó wájú mi. Máa ti tó dẹ̀ ní fìlà kẹ̀rí kò tiẹ̀ sí orí tó máa dé sí àtọ̀ ó ga ọ. akínkúnmi bí ebi bá pani ní àpajù kò ní mọ̀gbà tó máa jóúnjẹ tí ó tọ́ ìmọ̀ràn tó fún mi lọ́jọ́ mo ti wá ṣetán báyìí láti mú lò nítorí náà mo fẹ́ kó bá mi wá ọmọge kan kí n tiẹ̀ fi dán ìgbàgbọ́ wò bóyá dídùn ni ọsàn máa so àti pàápàá kí n lè fi tún mọ̀ bóyá èmi fúnra mi ní nǹkan ń ṣe ni tàbí ìyàwó mi. ẹ̀gbọ́n mi ẹ kú àròjinlẹ̀ ṣe mọ̀ wípé mo ti sọ fún yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ yìí pé funfun ń jẹ́ ká mọ òbu nínú ẹ̀yìn àti pé àlóhùn mọ̀ kò ń jẹ́ ká mọ abo elédè ṣe rí ńgbà tó ti wá yá eegun yín sìn ọ̀rẹ́ tèmi náà ní ṣàfihàn mo fẹ́ kí ẹ fi ọkàn balẹ̀ ẹ nígbàgbọ́ wípé ayọ̀ ló máa jẹ́ sí ọ̀rọ̀ tí ó bá máa kọ́kọ́ jọ akàn. a kọ́kọ́ fi ara a kọ́ fi jọ ìjàmbá ṣùgbọ́n ẹ nígbàgbọ́ pé ayọ̀ ló máa gbẹ̀yìn o. Ah, hmm. àmì o àfi kí ayọ̀ ya gbẹ̀yìn náà ni nítorí kí ọmọ àá lọ kó ṣíwájú lérí. a ní kó ṣíwájú lérí o èmi mọ̀ wípé kò sí kú lójú yín ìlérí olúwa láṣẹ ẹ̀gbọ́n mi ó yẹ kò lábò. ó yá kẹjá sí o. ó tún yá ká kò lábò. ó yá kẹjá sí o. ṣe wà níbà ẹ jẹ́ ká bìlẹ̀ ìbára wa ṣe mọ̀ pé nǹkan tó délé ń ka wá wò àdèkè ìṣọmọ aláṣẹ wò a yàtọ̀ sí wọn pátápátá tó yẹ yín lẹ́yìn. Thank you, sir. Sincerely, be more interpretive. Thank you, sir. Mm. Shalom. báyìí ṣé bí chief yẹn ṣe wọlé tí wọn náà rí bó ṣe ń àṣẹṣẹ látòkè délẹ̀ bó ṣe ń wo ló ń wẹ̀yìn bí ẹ kò ti mọ̀ pọ́rọ̀ ẹ̀mí náà ló máa mú un. ìpinnu náà ló tì í sẹ́yìn ẹ̀jẹ̀ fọmọlọmọlẹ̀ bẹ́ẹ̀ ṣé òun yẹn òun ti bọ́ sáyé tiẹ̀ nìyẹn o. mo ṣe wà nìyẹn. ó máa jẹ ọlọ́bí ra ní ṣúgà mi. ẹ jọ. ẹ̀gbọ́n mi ó yẹ ká jọ kò lábò. ó yá ẹ já sí o bóyá. ó tún yá ká jọ kò lábò. ó yá ẹ já sí o bóyá. ẹni ṣáájú pé ìwọ mo mọ̀ pé gbogbo àlàyé ni àbúrò mi ti wá ṣe fún ẹ. Hmm. a ní kí ẹ fọkàn balẹ̀ ẹ́ ṣé bí mi mò ń sọ̀rọ̀ òwe ìṣẹ̀lẹ̀ wa bíbí rẹ̀ wájú yín. gbọ́ ṣé bó ṣe sọ ẹ̀ náà lórí. bẹ́ẹ̀ ni sà nǹkan tó bá ti sọ náà. nǹkan tábúrò tèmi bá ti sọ ni ẹ̀yẹ́ túmọ̀ sí pé kò sọ̀rọ̀ mọ́ nìyẹn. <laughs> bí mi ṣe máa ń pè ní Charlie baby ṣálí ibẹ̀ ibẹ̀ ara tó bá wù yín ní kẹ́ fi dá. àwárí lèmi tiẹ̀ máa fi dá kí ló pé iná ṣálí. ṣálí bẹ́ẹ̀bì ó máa ń ṣálí ó máa ń kọ́lé ni. ara hmm, tó bójú mu tó ṣe é gbọ́ sétí ni màá fi ṣálí bèbè dá. Eh, ẹ̀gbọ́n ó dàbí ẹni pé bíbá ẹni ta pẹ́pẹ́ tèmi máa gbèjà ẹ̀yìn mọ́ hmm. eh, wọ́n ní ẹni tó na ìyá ìyàwó o ṣe díẹ̀ náà ṣùgbọ́n. èyí tó ṣe kó díẹ̀ òun ti parí gbogbo iṣẹ́ ẹ̀ ah, ò ah. daṣọ fọlẹ̀ mi ò tún páráró aláṣiṣe eh, ni adé máa ti ṣe ara ẹ̀. Hmm? jẹ́ ọ̀nà ojú sáwọn ọ̀rẹ́. jẹ́ ọ̀nà ojú sáwọn ọ̀rẹ́ ká máa sọ wá ń bí. Take it. All <laughs> bó ṣe ń tijú ń tijú mi <laughs> ah, ṣe yẹ kó tijú mọ́ ṣá níbi àti ẹ tó jẹ́ pé àjọ máa wà tipẹ́tipẹ́ for some time. Mm. Sorry, my dear fífẹ́ tí èmi àti ẹ fẹ́ máa fẹ́ra wa yìí kì í ṣe ọ̀rọ̀ ìyàwó ọjọ́ kan no no no no no no èmi fẹ́ fẹ́ ẹ níṣu lọ́kàn ni mo fẹ́ fẹ́ ẹ sílé gẹ́gẹ́ bí ìyàwó ni kájọ wa lójú kan kájọ máa gbádùn àmọ́ nǹkan kan tó tún wá dàbí pé ó farajọ òun ni wípé màá fẹ́ kó ṣe ìlérí fún mi wípé wà lóyún fún mi ó tán lẹ́yìn ẹ̀ báyìí fi owó tó kù lẹ́fẹ̀ẹ́ mi ni. ẹ ò chief ṣé gbogbo ìtẹ́ tí ń sọ látara yẹn mo gbà wọlé àmọ́ ìtẹ́ sọ kẹ́yìn yẹn ẹ mo pàgbà ròyìn lé ní òsì lọ́wọ́ ẹnikẹ́ni ọlọ́wọ́n bá nìkan ló ń ṣe fẹ́ dáa àmọ́ níwọ̀n bá tẹ̀mí o máa gbìyànjú tí ó pé ẹ mọ̀ pé ẹni bá lọ òun ló bá kú. kárí láyé ìwọ náà sọ̀rọ̀ bí ọmọ ọ̀dọ̀ àgbà èmi náà gbà wípé agbára oyún níní ọwọ́ ọlọ́run ló wà àmọ́ at the same time ní téèyàn bá fẹ́ ó máa ń sọ fọlọ Ọlọ́run sì máa ń dáyàn lóhùn yàtọ̀ sí yẹn wẹ ah, ìwọ dán o kó wá mọ̀ wípé ọmọlúwàbí lẹni tó pàdé. á pẹ́ bíbẹ̀ ṣé mo pé ọ̀pọ̀ ìlérí lẹ́nu máa ṣe àmọ́ tó máa ń ṣòro fọ́kàngbà mi láti mú ṣe. ó hmm, hmm, mi bọ́ tí wọ́n ṣe tèmi ni kí wọ́n ṣe náà wàá gbá mi lọ́gà. ó dáa mo ti gbọ́ màá ṣe mo fẹ́ kẹ́ mọ̀ pé ọ̀rọ̀ ilé lílo yọ lálẹ́ ṣáà máa lọlé jẹ́ lọlé lálẹ́ ṣórí gbogbo eré tá a bá máa ṣe káfíyàn síjọ máa lọlé lálẹ́ yìí. ẹ wo kò sí ilé lílọ kọ̀ọ̀kan fún yín lálẹ́ níbí ìbà ilé ni a máa kọrin wọn jù bẹ́ẹ̀ ni mo sọ fún un. jùjú àbí fújì. apala ni a máa kọ́ ọmọ jù ni. ẹ wo ẹ wo ẹ wo ẹ jẹ́ fẹ̀rẹ̀ láti nǹkan ẹ máa bọ̀ ń bíbà ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ẹ má bọ̀. o ní kọ́ mi kọ̀kọ̀kọ̀ báyìí? Hmm? ta ló kọ́ yín kọ̀kọ̀kọ̀? kí n má bọ̀. ẹ má come here daddy. kí n má bọ̀ gently. báwo ah, da ìwọ tó wá dìde wá ìfẹ́ kí wọ́n dìde wá ni. ṣe má wọrẹ hmm, tí n bá ṣe tán máa jẹun ṣùgbọ́n mo fẹ́ dúró di dáàdì kan dènà. káàdì máa mú nǹkan tó ṣẹlẹ̀ dáàdì òde kì í pẹ́ báyìí tẹ́lẹ̀ o àbí mọ́tò wọn ní fọ́tì. àní mo báyìí. báwo rẹ ṣùgbọ́n. gbàgbé pé tójú bá yẹjú kó òun wáyé o. tó fẹ́ gbòòtọ́ ọjà lọ́wọ́ ohun kankan ò lè yẹ látọ̀dọ̀ tèmi ìwọ ṣáà ti gbìyànjú kò ṣe ohun tí wọ́n ní kò ṣe ṣé ó yẹ. <laughs> chief nǹkan mi sọ fún yín pé ọlọ́run ló ń ṣe àmọ́ máa gbìyànjú tèmi o gbìyànjú tèmi ṣe tó bá wà. wọn láti alẹ́ àná wọn ò wọlé wá jẹun ṣé ṣé ṣé lùwà bẹ́ẹ̀ yẹn dà èmi ni mo mọ̀ mọ̀ sọ fún àwọn ọmọ yẹn pé kó má kó eh, àwọn oúnjẹ yìí kó má kó kúrò lẹ̀ ẹ̀yìn má dì. mo pe fóònù wọn kọ sọ pé not available not available àwọn ọkọ wọn ò pè rárá. Ah. ṣe máa rìn bẹ́ẹ̀ yẹn kó dáná ẹ fìyàwó sínú léde lọ látànà wọ́n tún pè yín ẹ ṣe bátìrì ló ló flat náà ṣe rí ń pè sórí fóònù kó dáa. ìbọn ah, ah. ìdúró báwo lọmọ yẹn ah, ìyẹn ń ṣọ̀rọ̀ rúbì ọ̀pọ̀rọ̀ gbogbo àgbọ̀dọ̀ sọ́ngbàngbà àmà sọ̀rọ̀ ń bì í. I think you want. lọ àfàìmọ̀ kó mi má tẹ̀lé wọ̀gbìn lẹ́nu. àtijọ́ wọn. àjọra wa ló ti I káàdì jà káàdì kọ́. ọkọ mi bàbá mi ń jẹ wọn. àtijọ́ wọn náà bá lọ àfàìmọ̀ kó mi má tẹ̀lé wọ̀gbìn lẹ́nu. wọ́n pa kúbẹ́ kúbẹ́ kúbẹ́ wọ́n sáré tàn sọ́ńtòrò àtijọ́ wọn ni wọ́n bá kiri eré tajà fòkùn. má bínú sí mi ṣùgbọ́n èmi náà mọ̀ pé mo dá ìjayà sílẹ̀ látara eh, àmọ́ sórí ní tó ṣẹlẹ̀ gangan ni wípé. ẹ gbọ́ ẹ gbọ́ ẹ gbọ́ ṣé mo bèrè àlàyé lọ́wọ́ yìí ni ah, ẹ̀yin náà wò wá tẹ̀wò ṣé ìwà ọmọlúwàbí lẹ̀ wò yẹn ẹ lọ látànà ẹ ti ẹ̀ dábẹ́rẹ́ ẹ bójú wẹ̀yìn ṣé wà nìyẹn ẹ dá mi lóhùn ọ̀rọ̀ pèsè jẹ àpè nọ́mbà yín títí títí kò available kẹ́yìn náà kẹ́tì ẹ̀ pélé irọ́ ni ìyẹn dogun àlàyé wo lẹ wá fẹ́ ṣe ń sìn. mi ní nǹkan kan fẹ́ sọ ọ̀rọ̀ ìdẹ́ ń dùn mí ó ń dùn mí inú ti máa sọ ń sìn àmọ́ mo mọ̀ pé tí inú ẹ bá rọ̀ ọ̀rọ̀ adùn sọ ṣùgbọ́n. olóògbé à ń sọ lóhùn lóhùn lóhùn. ẹ ẹ fi mí sílẹ̀ jàre. kí ló ń ṣe ayé ẹ̀ ṣá ah! tí máa ẹ̀gbọ́n mi ìtì ọ̀gẹ̀dẹ̀ lọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí kò tó wọn à ń pàdá sí i. ìyàwó mi ìwọ lọ̀rọ̀ mi dá lé lórí jù yóò dáa fún ọ yóò yẹ ọ ò ní tí tiẹ̀ ò ní gbé tiẹ̀ òkúnkún gbé ńlé wa ó ti bọ́kùnrin ọlọ́run sì ti yànda obìnrin náà fún ọ. bẹ́ẹ̀ ni kò sí mẹ́ta ọmọ. àwọn ọmọ yìí ò ní ṣọkún ọ lọ́wọ́ ó jẹ̀bù rẹ ni o. ẹ ò gbọ́ dákun bá ń fobìnrin mọ́ra ó ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ náà nù àgbáǹgbà ni ẹ̀yìn rẹ ló dáa yóò sì dáa fún ọ yíwáńdé ẹni abálábà ń bá bá o bọ̀wọ̀ fóbìnrin yìí ò bá ń wájú ni tí bá ń gbé gbádàkùn bá a máa gbé gbogbo ohun tí bá ti ń sọ pé kó ṣe májẹ́ ó sọ lẹ́ẹ̀mejì o tẹ̀lé ìmọ̀ràn rẹ̀ tẹ̀lé àṣẹ rẹ̀ jù bá ń lọ. ẹ̀yin aya mi ọ̀rọ̀ lẹ ti gbọ́ yẹn o wò sílà ọlọ́run ó dọ̀mọ́ ẹ̀ sí ó kù sùúrù aya gidi nìrẹ lọ́dẹ tiwa àtijọ́ ti wọnú ilé yìí ṣe dá ò parí ìjà fún ọ̀pọ̀lọpọ̀ rẹ rí níṣẹ́ tíyàwó rẹ náà sì wọ̀ yìí kò ní síjà lágbára ọlọ́run ní agbára ọlọ́run ẹsẹ̀ ẹ̀ ó bá a ti ọ̀run ní sùúrù orí ẹ ti gbà àyà rẹ sì ti gbà àwọn àgbà ní pálówe wọn láláya méjì ò ní fẹ́ kan dúró wọn sì ti yan àyà méjì látọ̀run kò sí lè fẹ́ kan ṣùgbọ́n àyà mi kò sì sùúrù kò fàyàwó rẹ mọ́ra ẹ Yéwándé òwe àwọn àgbà wọn ní ẹni abá bá lábà òun ni bàbá ọmọ ìyálé rẹ ní ìyálé ọba nle ni òun náà sì èèyàn kéèyàn ọmọ bá rí tí ṣe kan lọ́wọ́ báyìí sáré sí kọ́ gbà lọ́wọ́ ẹ̀kọ́ bá ìyá ní ẹni ìyá ẹni ipò yẹ la máa ń tò ó sí àsìkò tíwọ̀ náà wá délé ọmọ sówó ọmọ sọmọ nígbà tó bá bímọ tiẹ̀ báyìí nọ́ọ̀sì ló pé ò músẹ̀ ẹni bá ti láya méjì ọ gbọ́dọ̀ nàgbọ́n mẹ́ta tá a máa fi báyẹ̀ nílùú tílé fi mọ́ ń gún gẹ́gẹ́ sọ gbọ́ bàbá mi owó tó o mọ̀ fi ṣọkọ lórí àwọn aya rẹ méjèèjì àtàwọn ọmọ rẹ ọba mi ò kì í jíǹkì rẹ fún ọ sọ gbọ́. dádì ẹ mi ẹ ṣe. jókòó jókòó. dáadáa. gbogbo tẹ́ bá mi sọ ni mo ti gbọ́ mi ò sì ní gbójú tì yín ṣeré àsìkò tí mo wá wọ nílé yìí ẹ̀yin náà mọ̀ pé mi ò ṣe ọmọ burúkú <laughs> ọmọ gidi ilé ìyá dẹ̀ tó wá lára ah, ìyálé mi ìyálé mi ẹ má bínú sí mi ah. gbogbo tó bá ní ìṣe ni màá bá yín máa ṣe tẹ bá gbé gbà màá bá yín gbé tẹ bá gbà wò màá gbé gbogbo tó bá fẹ́ ṣàrùn mi màá ṣe ẹ má bínú ọmọdé ló ń ṣe mí ẹjọ ẹfà mi múra. ọ̀rọ̀ ti sọ́ra rẹ̀ bẹ́lẹ̀ bí bá ti mọ̀ ẹ̀bí rẹ̀ kò lè pẹ́ lórí ìpínlẹ̀ jókòó jókòó jókòó jókòó. ọmọ gidi ọ̀tọ̀ ni èrè. ẹ ṣe máa ẹ máa kọ fún mi. àmọ́ ewu nǹkan tí Mósè ṣe fún mi ewu nǹkan tó ṣe fún mi kò sígbà tó pè mí tí mo sọ pé mi ò ṣe musa wa lọ gbé ya gba ògbé lọmọ bá ṣé nǹkan tó ṣe fún mi dá ṣé nǹkan tó ṣe fún mi dá. ọmọ kékeré lélẹ́yìn ó kò sọ́ra ni kò tó ọlọ́dún orí àṣìṣe ló ti jẹ́ fún musa ìbọn ní tó ti ń ké. Ah, mi ò gé lásán gbogbo èèyàn lórí owó wọn lórí tó dà ìwòrí tèmi ní sẹ́yìn tí mo ní dá èlò mò ń gbà èlò mò ń gbà lóṣù èlò ló sì ṣàṣírí. ọjọ́ máa sọ jù báwọn lọ ṣé bíbí kan lè yóò ti bẹ̀rẹ̀. sádìkù nu wọ́n ti lé lọ́dún kan láàdọ́ta. ọ̀gá ẹ ṣe ń ga mo dúpẹ́ lọ́yìn ẹ wo kẹ̀sì máa wá wo tó jọ mí lójú jù ṣe rí àwọn òbí ọmọ níṣe ni wọ́n gbà mí tọwọ́ tẹsẹ̀ àfi bí ọba nígbà mo débẹ̀ níṣe ni wọ́n kẹ́ mi lójú tí wọ́n kẹ́ mi mú mo fura kò sólówó nù ràn wọn ọlọ́run ní kọ́fẹ́ yín náà ṣàánú mi. ṣé ẹ ṣáà ti yanjú gbogbo ẹ pátápátá kò ti ráwọn òbí ẹ. Ah, pátápátá ọlọ́run ti fún ayanjú. kí lẹ lọ yanjú kí lẹ wíná kí lẹ lọ yanjú wò ó jẹ́ ń sọ fún ẹ o máa kúrò nílé yìí ni in the sense that ẹ wò òfin ìpè nítorí o ti lọ yẹn wọ́n ti sọ̀vẹ̀ wàá máa padà sí bíbá ẹ̀ tábà gbọmọ ọ̀dọ̀ míì wàá tún kìyẹn mọ́lẹ̀ wàá tún fún lóyún no way kó máa kúrò ní kó máa lọ kó tiẹ̀ kó gbẹ́ ẹ̀ kó máa lọ́lẹ̀ ẹ̀ ni. àláìláì ah, ah, ń jẹ́ sí bẹ́ẹ̀ mọ́. ẹ eh, ẹ eh, my dear láì ká ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n hmm, àwa náà lá ní kó lọ yanjú ọ̀rọ̀ ìfún rẹ̀ tó lè ti yanjú ẹ̀ kó máa padà bọ̀ jẹ́ kó máa ṣiṣẹ́ tiẹ̀ fún bẹ́ẹ̀ ṣùgbọ́n àwa náà ṣáà ní kó lọ yanjú ẹ̀ sí tọmọ. madam dákun torí ọjọ́ if i offended again please i no go do such if i do am please send me out èmi náà ti gbàgbé kọ́ máa pọ̀ lára ni wọ́n sọ fún mi kí n tó wá láti fílẹ̀jì wa. ẹ kí ló ń ṣe ẹ ganan. ẹ bẹ sọ pé màá rí mi mi ò dé rí yín ṣé kí n ṣe pẹ́ẹ́ dọ́gbọ́n sá fún mi báyìí. mo ṣe máa pa ẹtì mi ò pa ẹtì náà kí ló ń ṣe máa pè ẹ máa pè ẹ. ẹ ṣe sá. ẹ ti yanjú ẹ. ọlọ́run ti fún wa yanjú ẹ bá sì ṣe tọ́jú ẹ fẹ́ ra ọ̀tá. lọ kó kó bó ṣe ṣe é sàn. my ní abẹ́ òrùlé tiwa bí náà àwọn yẹn tún ń fúnra wọn lóyún mọ́ wa lára bí ìyẹn kí ọmọdọ̀ wa mọ́lẹ̀ ó fún lóyún lábẹ́ òrùlé tiwa ọlọ́run lè rí mọ̀ páwa náà a nílò ẹ̀ kò tiẹ̀ yà sí wa rárá ó ga ọ ẹ̀dẹ̀ lọ̀rọ̀ ọlọ́run o. àgàn máa ronú mọ́ bákan lọ́rùn tó lọ́wọ́n lọ́dọ̀ á fún wọn náà lọ́wọ́n tirẹ̀. Ah, congratulations yalewa akure ẹ̀gbọ́n ẹ̀yin náà kò rè nǹkan táwọn alọlọ ń ṣe fún wa. ìjẹrẹ ewu sórí àjànàkú tó sọpa ayọ̀ ló jẹ́ fọlọ́dẹ nítorí wípé bá ṣe fẹ́ kórí bẹ́ẹ̀ náà lórí wòmí náà kò tún kù kankan mọ́ lẹ́yìn ká máa jó ká máa yọ̀ adẹ tún fi ká gbàdúrà wípé kí ẹsẹ̀ kò tẹ́lẹ̀ láyọ̀. ẹ má má ṣe kéré ẹ wo èmi ò ní ìdóyún yìí o so i'm gonna remove it mo máa yọ̀ ni. èwo làbúrò yóyún èmi tí mo fún ẹ lóyún rèé mo ti dúró bí bàbá oyún gbogbo ohun tó dẹ̀ lè ṣe ìdíwọ́ àbí kó dá wàhálà lẹ̀ ni mo ti ṣètò ẹ̀ sílẹ̀ kí wàá ní wòwòwòwò má halẹ̀ káyọ̀dé tèmi o ohun tó bá fẹ́ òun ni kò sọ. ẹ wo Emi ò fẹ́ nǹkan kan chief nǹkan tí mò ń sọ ni mo ṣe ń tẹnu mọ́ mi ò ní ìdòyún yìí ẹ̀yin lẹ ń wóyún èmi ò fóyún tí ọmọ máa yọ ni. akíkún mi ò wò mí ni. ṣọlẹ́wà mo fẹ́ kó mọ nǹkan mi ò ní fẹ́ kí n di oníyẹ̀ lórí ọ̀rọ̀ tó wà lẹ́yìn mo ipa tí mo kó láti bẹ̀rẹ̀ títí dé sẹ́yìn mo dẹ̀ fẹ́ kó wo ẹ̀gbọ́n dáadáa kó mọ̀ pé tí àgbàlagbà bá ń sọ̀rọ̀ tó bá ń làágùn àkọ ẹkún okay o ní láti ro jinlẹ̀ ẹ̀gbọ́n. ṣe rí mi ò ní fẹ́ kí ẹ̀yin náà kẹ́ sọ mí di oníyẹ̀ níwájú ọmọ ṣe ti yẹn. mi ò ní fẹ́ kó béèrè nǹkan kan lọ́wọ́ yín kẹ́ àròyé máa wá wà lórí ẹ̀ bóyá àgbà tó ń bà á lẹ́rù nìyẹn ẹ jẹ́ kó fọkàn balẹ̀ yìí pé kò sí wàhálà ó máa ṣe o akíkún mi ò dẹ̀ ń disappoint mi ṣé wọn náà tún ti di àjèjì sí mi ni èmi fúnra mi ni mo ṣe ìlérí ìpè lọ fi rẹ̀ lọ́kàn balẹ̀ kò sí ohun tó ń bọ̀ lókè tìlẹ̀ ògbà wò mí èmi mọ̀ pé ẹni tí ò bá tó bàbá ọmọ ṣe ìyẹn ni kì í pe alákàrà ẹ agbára mi gbé kódà ó túṣò. Oh, àbúrò ọ̀rọ̀ ló wà nílẹ̀ ọ̀rọ̀ ló ti gbọ́ ẹ̀ wo gbogbo bá ṣe bẹ̀rẹ̀ wo kọ́ tá a dúró lé lórí kí ló fẹ́ ṣe kí ló wà lọ́kàn láti ṣe. kò sí nǹkan kan tí mo fẹ́ sọ mọ́ ìgbà tó ti sọ pé kò sí wàhálà kò sí wàhálà ọ̀nà ni ìgbà tẹ́yìn náà dẹ̀ ti aṣọ mi pé kò sí wàhálà now you are talking ṣùwárí fún ìtòsọ yẹn lásán máa fún ẹ ní check two hundred thousand kì í tó kún bí eh? ẹ kò dẹ̀ lọ kò fi yẹn ṣe ohun tó bá wọ̀n ẹ ni àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ nìyẹn àṣẹ̀ṣẹ̀ ṣe kí ni àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ nìyẹn. ìgbà tí mo sọ fún ẹ pé o ti ṣubú lówó hmm? wà á rò pé bóyá àpọ́ndùn ya àfọ́dún nígbà yẹn ṣùgbọ́n ń sìn tó ti ń filẹ̀ pọ̀ ti ṣubú lówó. akíkùnmi akíkùnmi ẹ̀gbọ́n mi ti mo kọ èyí mo kọ èyí ó yé mi. adúpẹ́ <laughs> lọ́wọ́ ọlọ́run bá adúpẹ́ torí ó ti ṣe nǹkan tá a fẹ́ eh, ṣùgbọ́n ẹ̀gbọ́n mi <clears throat> ẹ má jẹ́ ká gbàgbé igi wọ́rọ́kọ́ tó lè dáná ro ààrò wọ́rọ́kọ́ tó lè dá ọbẹ̀ nù ìyẹn ìyàwó yín ṣe mọ̀ pé òrìṣà jẹ́ pé méjì obìnrin ò dénú ẹ̀dùnà ṣé ẹ fẹ́ sọ fún wọn ni àbí ọgbọ́n lẹ fẹ́ dá sí i pé mo fúnyàn lóyún àbí wípé mo fẹ́ yàwó lè <laughs> ẹgbà mi lọ́wọ́ àkíkún mi ẹ bá kíkún mi ṣe ń sọ̀rọ̀ a kò ṣe é sọ fún un kò sí tó ṣe sọ fún un méjèèjì wò ó kò gbọ́dọ̀ gbọ́ láéláé àmọ́ síbẹ̀síbẹ̀ kò tún ní dáa kí n má láàárò ńlẹ̀. ìyẹn ò dá sà ìyẹn ò tiẹ̀ dára àti rárá ẹ mọ̀ pé ẹni tó bá wálé ayé tó bá kú láì lọ́mọ láyé bí ìgbà tí èèyàn pa ni kọlọmọjà kákò Ọlọ́run àkó àmọ ṣe sá. tó dùn jù lọ́lọ́run ti ṣe. ó ní o ó ní o. ẹgbẹ́ rẹ náà sá. it calls for celebration. oh really really. ẹgbẹ́ ìpàdé akẹ́kọ̀ọ́ mi my adviser. àjọra wọn lọ ti jà káàdì kan kékeré kọ́ ni bàbá fi ń jẹun lọ àti ìwọ́n náà bá lọ àfàìmọ̀ kó mi má fẹnu wọ̀gbìnlẹ̀. aṣojúlóge náà tàbí wà. ó kì í o mò ń gbọ́rọ̀ ẹ̀ lọ ọ̀rẹ́ mi aláṣẹ lákòókò náà mo ti lóyún bẹ́ẹ̀ chief akíngbadé dẹ̀ ni mo lóyún fún anyway ṣá mo ti sọ fún un ó dẹ̀ ti ní kò sí problem èmi gan dẹ̀ ti accept láti fẹ́. ó dáa alákọ̀ọ́kọ́ nìyí ẹlẹ́ẹ̀kejì wà kọ́ ẹlẹ́ẹ̀kejì ni pé ọ̀rẹ́ mi bó ṣe wọ mi mo ti ṣubú lu owó ah! ǹjẹ́ o jẹ́ mọ̀ pé two hundred thousand naira ni chief akíngbadé kó fún mi wọ́n ní kí ló fi ṣe nǹkan tó bá wù mí. ọ̀rẹ́ mo ti ń jayé fọ́rí mi ló kà bí mo ṣe wà máa jẹ́ kó mọ̀ gbòòrò pé orí mi ó dúró síbẹ̀ ni ṣàlè wá. ṣíbi téèyàn bá tiẹ̀ máa jọpọ̀ lọ wá jẹ́ ètò lẹ́yìn ni ṣé tó bá tiẹ̀ máa wá lóyún ṣé chief ló yẹ kó lóyún fún ni ṣé married man ló yẹ kó lóyún fún. so torí ti jẹ́ married man tẹ̀ ó ti dàgbàlagbà lójú ẹ̀ nìyẹn tó bá tiẹ̀ wá dàgbà gbogbo fàgbàlagbà lẹ̀ fún lọ́wọ́ lẹ́yìn tó jẹ́ pé tí ìbímọ kọ̀kọ́ rí ìgbésí ayé sórí tí máa kọ́kọ́ bí fún yìí ń là kọ́ lójú ẹ̀ orí sanni o ò ṣọ́ngi orí gbàdá ò bari ọwọ́ ẹ̀ ó wá rẹ̀ tẹ́gúnlé tó gbòjẹ̀ sílẹ̀ ó ò tètè gbé kó má jẹ́ ẹ́ ọdún òun ló fẹ́ tèrè ara àwọn ọ̀rẹ́ mi nígbà tó ní kí n má fẹ́ lè tá fẹ́ kí n fẹ́ náà ìyá mi ò lu bàbá mi ò là wọ́n tẹ̀tà ro olówó tó ń kú sí mi lọ́rùn ó ní má fẹ́ ó jọ tuntun keep your advice. ọ̀rẹ́ mi tó bá tiẹ̀ wá jẹ́ wípé o fẹ́ gba owó ṣé two hundred thousand naira yẹ kó gbà lọ́wọ́ chief mi ó yẹ kí o bá ọgbọ́n kan tí o lè fi rí nǹkan gidi gbà lọ́wọ́ ẹ̀ náà. ìtò ẹ̀kọ́ fi síwájú òun ló fi ń kẹ́yìn ṣebí lè lo ẹ̀kọ́ ọkọ̀ sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí ì pẹ́ jù náà àwọn bọ́dà sí mi ṣe bá wà ní <laughs> èmi ò gbé bó ṣe wà ní kò ní choice ó máa drop náà ni. torí wọn náà wọn pe ọ̀rọ̀ owó ó ṣe kókó o. ó ṣe kókó ẹ ní. báwo ni ṣe máa ṣe ìmọ̀ra síta. ó ọ̀rọ̀ démúlá ò lè rárá màá kàn sọ fún jẹ́jẹ́ ni pé ọ̀kẹ́rẹ́ mi ti gorí ìrókò kọ́ dẹ́ ṣe kí ni kó mú reverse èmi ti lọ́kọ tèmi kó òun náà wáyàwó tiẹ̀ síwájú. wáyàwó tèmi síwájú bíi ti báwo ó jẹ́ máa fara láṣẹ ẹ̀yẹ wo tó bá jẹ́ pé nínú òṣè stop ẹ̀ o. ṣé o máa fi mo dákú ṣe eré ni wọ́n lè mi àti òòlì fẹ́ra wa mọ́ tí lóyún fẹ́ lómi wòdémọlá bọ́ọ̀sì ọ̀bẹ ló ti dé ìkọra bọ́ọ̀lẹ̀ jíjẹ ah! rẹ̀jí mo ní kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ la ó ti lọ rẹ̀jí mi ó ti kọjá lọ nìyẹn ẹ̀fẹ́ lómi lọ́la ìkọlù rẹ̀jí mi ti tẹ̀ náà kí ni problem ẹ̀. bó ṣe ni wa báyìí kò máa ṣe ṣojú níbẹ̀rẹ̀ ìfẹ́ wa kí wá dé tó fẹ́ kífẹ́ wa kú sọ́nà bíi èéfín jọ má jẹ́ ká yẹ ṣe gidi wa please ṣàlẹ́wà tí n bá ṣe jọ mo fi títò bẹ́ẹ̀ lóhùn bẹ́ẹ̀ dáríjì mi mo ṣe tán láti mo ṣe tán láti bẹ́ẹ̀ please dáríjì mi please. wọ́n dé wọn la wọ́n ti sọ fún ẹ tẹ́lẹ̀ n ò ṣẹ̀ àwọn èmi àti ò lè fẹ́ra wa mọ́ don't you get it. ẹ wá wo bèbí yìí o tó já bọ́bọ́ ẹ̀ sílẹ̀ tó bá mi lò ní àná ẹ sì máa ríran o. jọra wọn lọ ti jẹ káàdì kan kékeré kan ní bàbá fi ń jẹun lọ àti jù wọn náà bá lọ àfàìmọ̀ kó mi má tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu. àtẹ̀jù wọn. àjùra wọn lọ ti jẹ káàdì jẹ káàdì kan kan ní bàbá fi ń jẹun lọ àtẹ̀jù wọn náà bá lọ àfàìmọ̀ kó mi má tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu. wọ́n pa kúbẹ́kúbẹ́kúbẹ́ wọ́n sáré tàn sọ́tò àtẹ̀jù wọn ni wọ́n bá kiri kékeré tẹ́gà fògùn ọdún sá ìrìn fàájì ní fẹ́ṣẹ̀ o. àti ìdùnnú. àjùlọ wọn ló ti jẹ àti kékeré kọ́ ni bẹ́bẹ́ náà ń jẹ wọn kan àti ìdùnnú méjì wọn náà lọ́wọ́ àfàìmọ̀ kó mi má fẹ́ àfàìmọ̀ kó mi má fẹ́ bílí bá kan mú rí ọkàn ádá iṣu kì í ṣe gbé iyán o ojúkòrò kò yẹ kó kojú kò wọ́n jẹ́ o àṣírí kòkò kò yẹ kó tọ̀wọ́ ẹja tú ẹgbọ́n náà bọ̀ rí. àjùlọ wọn ló ti jẹ pẹ́ẹ́sì kọ́kọ́ kéré kọ́ ni bàbá ti ń jẹrọ àti jù wọ́n lọ bá jù wọ́n lọ bá lọ fà ìwọ́ wọ́n mi máa tẹ́ òfin lẹ́nu. tábà torí gbígbó tá a pàjá tá a torí kíkó tá a pàgbó tá a wá torí wẹ́rẹ́wẹ́rẹ́ tá a kò búkọ́ ẹni tó rù wọ́n owó yẹ kó fọwọ́ ajúra wa ló ti ga káàdì kékeré kọ́ ni bàbá rẹ̀ ń jẹ wọn lọ́kọ́ àti jù wọ́n lọ bá lọ àǹfààní sómi má fẹ̀yìn wọ̀ mí lẹ́nu. ìmọ̀tún ìmọ̀jọ́ ìmọ̀jọ́ ìmọ̀tún ìmọ̀lẹ́ni ni kì í dálẹ́ labalábá tó kọlu inú. ìwọ ọmọbìnrin ó lè wáá jókòó kalẹ̀ dèmi lọ́fíìsì láì jẹ́ pé o bá mi sọ tẹ́lẹ̀ tó bá lọ jẹ́ wípé èmi àti ìyàwó mi là ń bọ̀ nǹkan. tó bá wá jẹ́ bẹ́ẹ̀ nǹkan ṣèbóbìnrin ni wọn obìnrin dẹ̀ lèmi náà. ok kí lóhun tó ń fẹ́ o. chief ṣé ìwà lè tẹ̀ ń wí ìṣá èyí tí èrò ń tún pẹ́ fọmọbìnrin kọ̀ọ̀kan síbi kọ̀ọ̀kan rárá. Ah tí n bá pè yín náà ẹ ní mi chief ẹ wò mo lẹ́lẹ̀dà tèmi náà o mo lẹ́lẹ̀dà mi bí èèyàn kan bá rò bí òun léèyàn mi jẹ mo lẹ́lẹ̀dà tèmi o ó ti dẹ̀ máa ṣe lọ ọlọ́run wà anyway anyway àwọn òbí mi wọ́n ti ń yọ mí lẹ́nu wọ́n ní kẹ́ yọjú sáwọn kàkàkà kó nǹkan tó ń mú lẹ̀. <laughs> ṣetán ó ti tán. èèyàn tó torí ẹ̀ ń ṣe gírígírí lẹ́nu ẹ̀kọ́ tàṣíkò jù bẹ́ẹ̀ lọ. ọ̀dà bá mi sọ fún wọn wípé a yọjú sí wọn láìpẹ́ yìí. láìpẹ́ nígbà wo. láìpẹ́ yìí tí n bá ti sọ fábúrò mi àmọ́jọ́ ta máa wá wá ọ̀pọ̀ èèyàn ló ń jẹ́jọ́ mọ́ ọ̀rọ̀ tó bá ti bọ́ sí à ń lọ sílé àná dé báyìí <laughs> ó ti di ọ̀rọ̀ mọ̀lẹ́bí sí mọ̀lẹ́bí pàápàá àbúrò mi ibikiri tí a bá sọ sí má jẹ́ kó gbọ́. chief kẹ́ ẹ sọ síbi tó dání o kẹ́ ẹ sọ síbi tó dání o. ìbìrì náà la máa sọ sí. chief kẹ́ ẹ sọ síbi tó dání. yes yes ma. o ti ń lọ lọ́nà hmm. ìgbà tó wá wú ẹnu kan. Àfẹ́yìn náà kò ní láti jù. Ẹ fi mí lẹ́jọ́. Ẹ wo chief mo mo bá a bá ń ṣe ń bìbà yìí. Ìgbà mi ṣe rẹ́ nígbà kí ló bá ṣe gbé. Ẹ fi mí lẹ́jọ́. Ṣé nǹkan tó yẹ kọ́ ṣe? <laughs> Ẹ sọ síbi tó dáa. mọ̀ kí wàá lè rò pé yóò lè jẹ ṣíṣe lórí ọ̀rọ̀ tó wà nínú. ẹ sà. Ah, ọjọ́ kan máa pẹ̀lú ilẹ̀ hey abidek boy that's my son <laughs> how are you. I'm fine sir. set for school. yes sir. greet your uncle for me okay. yes sir. Right. <laughs> and sweetheart tí bá ti drop in school mo máa yà lọ́jà. okay má pẹ́ mo fi ọlọ́run ṣọ́ yín. bàbá ọkọ mi ṣé mo ṣì máa bá yín bí tí bá máa fi dé. a ní o tètè máa lọ ọmọ yẹn ti ń pẹ́ má dá lóúnjẹ rẹ wàá bá mi. o dàbí ẹni kéde. All right, take your care. See you later. I'll be there. Go take care darling. Ọlọ́run máa pọ̀ ọmọ fọmọ tọ́lọ́mọ. Mo bíbí mi tí a sọ lọ jàre. Ṣorí ẹ̀bẹ̀ tí èmi fẹ́ bẹ̀ sí ni wípé ìwọ ló máa dúró gẹ́gẹ́ bí ọkọ tí a bá délé wọn ó hmm, ṣàmọ̀ pé ìyá yìí ò gbọ́dọ̀ gbọ́ ṣó tún wá rí o gbogbo ibi tí ó bá yẹ kémi àti ẹ lọ pátápátá ìwọ ìkan náà ló máa bá mi máa ṣe àyè bẹ jọ ọmọbìnrin má yẹ kí lé mi dàrú ìwọ náà kúkú mọ ohun tó bá dé. ẹ̀gbọ́n mi hmm? tí ẹ bá wòye ọ̀rọ̀ tí ẹ sọ sílẹ̀ yìí dáadáa dábẹ́ ni pé a nira díẹ̀ láti ṣe o àbí báwo lẹni tí ò fún ajá lóúnjẹ lánàá ṣe máa mójú ọmọ ẹranko ní pàápàá jùlọ tí èmi fúnra mi náà tún níyàwó sílé. <laughs> wọ ẹyin akínkùnmi kò sí ẹni tó lè ṣe fún mi bí ó ṣe wọ o àwọn ṣàní ẹni tó bá súnmọ́ ba náà làárún sí orí adé. ìwọ ló sí mi akínkùnmi akínkùnmi. Ah, come on. Okay. Ẹ jẹ́ ká gbà pé agbára Ọlọ́run kà. Ṣùgbọ́n ẹ̀gbọ́n mi, nígbà wo ni kò gbọdọ̀ kúrò ní wọlé sùn? Hmm. Ọdún wo, ìgbà wo, àsìkò wo gan-an níyàwó yín ò ní mọ̀ sí ọ̀rọ̀ tá à ń sọ yìí. Ẹ mọ̀ pé àṣírí tí Ọlọ́run bò bá ti bò, ọmọ ẹ̀dá kọ̀ọ̀kan tó lè bò ó sí. Ìjẹ́rí ó ti dáwó, ó dìmúlẹ̀. Ọ̀rọ̀ fẹ̀ lásán ni akínkùnmi ṣé wàá fẹ́ gbọ́ tèmi. èmi ní ìgbàgbọ́ wípé ohun tí a bá fẹ́ kọ́ lọ́hùn kó ṣe fún wa ló máa ń ṣe fún wa ohun tí a bá fẹ́ kí ọlọ́run kó bò fún wa ó máa ń bò fún wa eh, ìwọ ṣàfihàn jẹ́ kó wà bẹ́ẹ̀ náà ṣùgbọ́n má gbàgbé náà wọn náà ló kú ní gbogbo ìmọ̀ràn tó súnmi sí gbogbo kílà abádé yìí eh, akíkún mi. láyéláyé mi ò lè gbà kí ìfàbúrò kan tèmi ṣọkan kẹ́yìn máa ṣọkọ fún mi. Ah! ṣé n tó lóko bá ti ẹ̀gùn ṣé ẹ tọ́jọ́ pàlọ́ ọkọ náà ṣé ìyẹn náà tún gọ̀ ni. ṣáàlì bíbí mo fẹ́ kó mọ̀ pé pẹ̀lẹ́ la fi máa ń pàmò kú pẹ̀lẹ́. ṣórí gbogbo ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí jẹ́ ká fún láròjì ní dáadáa inú mi á dẹ̀ lè dùn tí o bá gba nǹkan tí wọ́n sọ fún yẹn. ẹ wo mi ò lè gbàṣẹ á ah! ní mi ò lè gbà ní mo sọ yẹn. Ah! ṣàlẹ́wà èmi náà mọ̀ wípé kò sẹ́ni tí a lè fẹ́rú lọ tí ò ní bọ́mọ jẹ́ but um, síbẹ̀síbẹ̀ mo ń bẹ̀ ẹ́ ní kó ṣùgbọ́n jọ gbà pẹ̀lú wa jọ fúnra díẹ̀ náà ni. wọ́n fi báyàlé ẹ̀ sọ̀rọ̀. ẹ fẹ́ fi bá wọn sọ̀rọ̀ ọ̀rọ̀ tẹ́ ẹ bá wọn sọ láti jọ yìí lọ́dún yìí fi ga báyìí bẹ́ẹ̀ ṣe fẹ́ bá wọn sọ́nsìn ọlọ́run àfọyín sọ. òun yìí pé ọgbọ́n èso èso làgbàlagbà fi máa ń sá fún màálù máa bọ̀ ṣorí a lè rọ̀ṣẹ̀ pẹ̀ àdúrà tí a máa gbà ni pé kí Elédùmarè kó fún wa ní ọgbọ́n àti ìmọ̀ tá a fi yanjú gbogbo ẹ̀ tó máa fi lọ ní ìrọ̀wọ́ ìrọ̀sẹ̀. ẹ̀yin náà ṣàlẹ̀ lẹ́ǹtì mi látijọ́ ẹ̀yin náà lẹ́ǹtì mi ọlọ́run níjẹ́ ọlọ́run ti ẹ̀yìn gan. mí lẹ̀ ọ̀tọ̀ lẹ́ni tó lẹ́rù ìwọ ni ti bá ẹni tó fẹ́ dẹlẹ́rù bọ́rọ̀ bá fọ lọ́rọ̀ sílẹ̀ pápá náà fojú rí ẹ ṣì máa ríran wò. ẹ bá mi tọ́jú àbúrò mi dáadáa kò pé méjì o ọlọ́run àbá mi sọ ẹ láyé àtàlàfẹ́ bí wọ́n ṣe ń bọ́ lára di tí kì í níbi lára ọlọ́run àbá mi sọjọ́ kúnlẹ̀ ṣe jẹ́jẹ́ o. ẹ ṣe gan ma ẹ ṣe gan. ẹ tètè máa lọ ní ẹgbọ́n màá tún wá wò yìí ṣe é gbọ́ ó dà o. Hello ma, èmi ni èmi yẹmi ah, mo wọ okay fine ma mo wà mo rí ọkọ yín sínsìn pẹ̀lú ọmọbìnrin kan kódà obìnrin yẹn gún wà ní oyún àmọ́ aṣọ kan lọ́jọ́ wọ̀ jáde bẹ́ẹ̀ni ok ń bolẹ̀ wá ń bolẹ̀ wá sí ìlànà àwọn ẹ̀sìn ìfìyín bẹ́tà. má wulẹ̀ fògbúrú kọ̀ọ̀kan tó ti gbọ́ àṣírí ẹ̀ ti tú gbogbo nǹkan tó rò pẹ́yẹ kankan lè bẹ́ẹ̀ mọ̀ wọ́n ti mọ̀ afẹ́fẹ́ ti fẹ́ àti rí fùrọ̀ adìyẹ ìwọ lọ fẹ́yàwó síta. èmi ṣé o mọ nǹkan tó ń sọ ṣá èmi fẹ́yàwó síta. mi ìmọ̀ nǹkan tí mo sọ àwọn tó ń rí ẹṣọ́ rí ẹ tì ni dá mi lóhùn wọn tiẹ̀ ló tún ti wá lóyún <laughs> wọ́n tún lè wá sí jọ wáṣọ kan náà àbí. mo yọ mo yọ ṣé òǹpẹ méjì méjì lọ́nà dáyọ̀ ṣá bóyá ẹni tí wọ́n rí pẹ̀lú ẹni tí wọ́n lọ rí bóyá ẹni tó jọ mí ni o. o ṣe gbé gbogbo ẹnu ẹ sọrùn ṣé ẹ ti rẹ́rù ọmọ ni wá gbọ́ mi nǹkan tí máa fi ojú ẹ̀ ni rèé àwọn tí wọ́n bẹ̀rà wọ́n á dárò wọ́n gbà ìwọ ṣé mi tó. mọ́yọ̀ mọ́yọ̀. ọ̀tọ̀ lẹni tó lẹ́rù èwo ni ti gbàràn mi tó fẹ́ dẹlẹ́rù bọ́rọ̀ bá fọ lọ́rọ̀ sílẹ̀ pápá náà fojú rí ẹ ṣì máa ríran o. bàbá ọkọ mi kí sóòbí àwọn tó dégbò olúgànbí là ń ké sí o àbúrò yín lọ fẹ́yàwó síta débi péyàwó yẹn gan lóyún èmi dẹ̀ rò pé èèyàn tó bá wà níwájú báyìí nìyẹn máa ń wo àkọ́ṣe ìjọ wo lẹ́yìn gbé lọ káyàwó yín mọ́ lérí tí bá wá gbé wàhálà mi àwọn tí ìmọ̀gbà tó bẹ̀rẹ̀ wọ́n á lébi ni mo jẹ̀bi tí yóò bá dẹ̀ ja ìfìrìn kò kí ń gbóòórùn ẹ o kò ń bínú kò ń bínú ọmọ àlèyàn ló máa ń fa o akẹ́kọ̀ọ́ mi fún yàn lóyún ta ẹ gbogbo àlàyé tó ṣe sílẹ̀ pátá ni mo gbọ́ but um, èmi tí mo jẹ́ ẹ̀gbọ́n ẹ̀ gan mi ò gbọ́ sí tẹ́lẹ̀ o àmọ́ síbẹ̀síbẹ̀ màá rọ̀ ẹ́ pé kó jọ kó má bínú má bínú jọ àyà mi sórí àgbàlagbà tí ò bá ń fẹ́ kí lé dàrú irú wọn máa ń sùfè wọlé ni mo sì mọ̀ wípé ìwọ pàápàá fúnra ẹ ò fẹ́ kó dariwo ló jẹ́ kó wá sọ fún mi ẹ má wọrí màá ṣe ìwádìí gbogbo ẹ màá dẹ̀ mú ìtó jẹ́ òtítọ́ dání ṣùgbọ́n mo fẹ́ kó lọ fìrẹ lọ́kàn balẹ̀ I am with you. ó dà sá ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé sá. all right o. Yes ó dàbọ̀ wàhálà wa bẹ̀rẹ̀ báyìí o nígbà tí mo ní mi fẹ́ kí lè tèmi dàrú ṣé mi kọ́ ni mo fi fẹ́ dalé akíkúnmi rú ala aláwa wàhálà wa bẹ̀rẹ̀ fúlẹ̀. Hmm. orí ọ̀kẹ́rẹ́ kòkó láwo bá a wí fọmọ ẹni àgbọ́ bá a sọ̀rọ̀ fọmọ ẹni àgbà ajá tí ò bá gbọ̀fìn tí ẹ ló ṣòro ṣebí nǹkan tó fẹ́ ló ti ń fojú ara ẹ rí báyìí ọ̀tọ̀ ni bàbá oyún hmm. ọ̀tọ̀ lẹni tó ń ṣèṣe ọkọ. báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí ta ló mọ nǹkan ọmọ tiẹ̀ náà jóná mọ́lé kò dùn mọ́ mínú náà àbúrò bí ó dùn mọ́ mínú ni. ọ̀rẹ́ mi ó yẹ kó dùn mọ́ ẹnu ni ṣèbí lọ́jọ́ kìíní àná tí mo bá ẹ sọ mo ní pé èmi o kò wù mí kó fẹ́ married man ṣùgbọ́n ẹni tí ò bá fẹ́ já ọ̀rẹ́ méjì tẹ́nì kìíní bá sọ pé kò sẹ́ni tó gbọ́ tòun ẹnì kejì á dẹ̀ sọ pé bẹ́ẹ̀ ni èmi ò fẹ́ já èmi àti ẹ òun ni mo ṣe gbà sí ẹ lẹ́nu o ò fẹ́ ṣẹ̀yàn ṣé òun ò ti máa ṣe ara ẹ̀ kọjá bó ṣe yẹ báyìí nǹkan tá a máa ṣe sí lókù báyìí o. mo fẹ́ kó dẹjú kó lè bá rí mú ṣórí orúkọ tá a sọmọ ẹni inú ẹni báyìí ló ń gbé. Hmm. kí n dẹjú. wípé ọkọ mi ló fún ẹ lóyún. It's all right no problem ah, ọlọ́run á sọ ìláyọ̀ àtàlàfẹ́. àmín mà Amima. And Ashima. all àti jù wọ́n lẹ́ bá lọ àìtólẹ̀ bá bọ̀ ó wá tán tàbí kò tán o ẹ ò gbà kádàrá o kò lọ́rọ̀ lókù tẹ́ má gbà o. àjọra wọn lọ ti jà káàdì kan kékeré kọ́ ni bàbá fi ń jẹun lọ àti jù lọ bá lọ. ẹ káàbọ̀ alẹ́ mi o. sílẹ̀kùnlé fún mi ó jàre. àní ta lẹ béèrè. ṣé o mú nǹkan. ó dààmú ti gbọ́ngbà náà ibi èsì ibi tẹ́ ẹ lè wọ̀ wọ́n ní ìgbọ̀dọ̀ síbi fún yín. mo ní kó o ṣí ilẹ̀kùn. mo ní mi ò ṣí. kí ló ṣe ẹranko jẹ ṣé o gbádùn ṣá ẹ dá mi lóhùn ṣé o gbádùn. ọ̀gá. mo ní kó o ilẹ̀kùn fún mi abọ́rọ̀ bẹ́ẹ̀ ti rí ni kí ló ṣe wọ́n mọ́ yìí. ṣé ẹ̀gbọ́n tí mò ń sọ ni ọ̀gá àní ẹni tó ní ilé sọ pé òun ò gbọ́dọ̀ ṣílẹ̀kùn fún yín ṣé ò yá wèrè ẹ̀ka ló gbà wọ́n síbí. ẹ̀yin lẹ gbà mí ẹ̀yin àti mọ̀dàmú a sì ti mọ̀ tán bí tán ilé ìṣe jẹ́ pé mọ̀dàmú ló ní àwọn ni wọ́n sì fún mi ní ọtọ́rìtì ọtọ́rìtì lèmi náà sì fi ń bá yín sọ̀rọ̀ nínú discover mi. mo rò bí nǹkan kan ń dẹ̀ lágbára irú. tí n bá ṣí kó mọ̀ dáa fún mi. ṣílẹ̀kùn fún mi jẹ́ ọ̀rọ̀ mọ́ bí ẹ ṣe lé ni òun waste time now. èrè pé mò ń ṣe ni àní wọ́n ti fún mi ní option option pé mi ò gbọ́dọ̀ sílẹ̀kùn is it by force? ìjọba. Eh, Commander, Major. ẹ respect ara yín ẹ ni ní mọ́tò ní ká gba kọ́kọ́rọ́ lọ́wọ́ yín. ẹ gba kọ́kọ́rọ́ mọ́tò lọ́wọ́ yín. kálẹ̀ yín mọ́tò ní mọ́tò. madam madam tó nílé. all right èmi ò lè fi kọ́kọ́rọ́ mọ́tò yìí sílẹ̀ o. tí a máa ń pè é lè fi kọ́kọ́rọ́ mọ́tò sílẹ̀ ẹ tẹ̀lé wa dé station. nǹkan tó ju ibà yìí lágọ̀ wà kí faramọ́. <laughs> jọ ẹ jọ àwọn èsì táìmù wa. wọ́n fi ti tẹ́ kù. ìjọba burú. kò sì sáyè ní ọ̀dọ̀ tèmi mọ̀ nígbà gbàyìn. ọ̀gá ẹ̀rọ kódà tó bá rí bákan náà ẹ lè ránṣẹ́ pè mí o a sòrí rẹ. lẹ́yìn yóò ojúkòrò kò yẹ kó pojúkò ló jẹ́ òun àṣírí kòkò kò yẹ kó tọ̀wọ́ ẹja tú. ìlẹ̀kẹ̀ má jà sílé má jà sóde ibì kan náà ni ìlẹ̀kẹ̀ padà já sí ọ̀rọ̀ táwọn gbé pamọ́ látọjọ́ yìí pé kí ayé má bàa gbọ́ kó má bàa mọ̀ sí òun ló ti padà hàn sí gbangba yìí o ṣe rí i pé kò wá sí àṣírí kankan bí kankan ṣé mo sọ fún yín. Hmm, èmi pàápàá ò mọ̀ wípé ọ̀sán ṣì máa padà wájà tí ọrùn pàápàá máa padà dọ̀pá. Ah! ìtàkùn wa gbàbọdè fún ọ̀kẹ́rẹ́ mi po orí mi báyìí <laughs> ibi tí mo bá ọ̀rọ̀ ayé mi dé mo fi ojú olóore mo fi gúngi ah alákòóbámi wa at last can you imagine. ẹ̀gbọ́n èmi ò imagine kankan ẹ wulẹ̀ má má ṣe gbogbo yẹn èyí tó ti lọ ó ti lọ ẹ jẹ́ ká wo nǹkan tó wà nílẹ̀ tẹ́lẹ̀ mójútó báyìí ó ní kẹ́ jẹ́ ká mú sọ. ibi tá à ń lọ gan-an ládé yẹn mi ò kó nǹkan kan jọ akínkún mi gbogbo owó tó wà ní báǹkì ọmọbìnrin nìkan ló láǹfààní àti gbàjáde bá a sì ra léralẹ̀ orúkọ ẹ̀ náà ló ń wà gbogbo ẹ̀ ẹ̀gbọ́n à ọ̀rọ̀ yín yà mí lẹ́nu. wípé ẹ̀dá kankan ṣe lórúkọ ara ti yín láti yọjú ìtẹ́yìn méjèèjì tíjọ wà ẹ disappoint mi o in fact in fact ayé ògbìnà ọba yín gbọ́. tó wá túmọ̀ sí báyìí ni wípé ọ́fíìsì yẹn nìkan ni mo lè ní ó wà ní àrọ́wọ́tó mi báyìí. ẹ ọ́fíìsì yẹn náà ti tó ẹ náà tó mójútó bí ẹ tó nìkan ní òpìlẹ̀ náà ni kò wẹ̀lẹ̀ yín lọ́wọ́ pé kẹ kẹ kó jẹ́ ti yín tẹ́lẹ̀ ọ́fíìsì náà ni kẹjẹ́ ká kúkú gbé gbogbo bọ́jẹ̀tì fíjọ yín lé lórí ọlọ́run dẹ̀ fi àgbáríkà sí ah, ọlọ́run ọba wa tó ẹ má jẹ́ ajá fẹ́ra ẹ má jẹ́ ajá fẹ́ra planning gbogbo ẹ̀ níjì planning níjì ẹ jẹ́ fi máa lọ ìyàwó mi àti délé ṣẹ̀gbọ́n ẹ̀wọ̀n. Ah, ẹjọ́. àbẹ̀rẹ̀ ẹnì kankan wọ́n ti ta ilé iṣẹ́ yìí adé láti wá take possession. sẹ́sán ẹ̀yẹn tèkì rẹ̀. ìtumọ̀ ẹ̀ ni wípé àwa láti gbà fún ìtọ́ni. títí ẹ̀ lẹ́yìn èèyàn máa ń fi èèyàn pè báyìí wèrè rẹ̀ ń pè mí ni abẹ́rùpọ̀ dẹ̀ ni wọ́n fi sí i ni ẹ rò pé kí n kàn sí géètì fọ́gà kọ́gọ̀ wakọ̀ wọlé àbí kí wọ́n wakọ̀ bọ́ta onìkan níṣẹ́ tí mò ń ṣe ni mo ń sọ lọ́dẹ mọ̀ wọ́n wọ́n fún mi bọ̀ ẹ mọ̀ fojú lásán wò mí o àbí èèyàn kékeré ń pè mí ni kí tiẹ̀ ní í ṣe yín gan. ọ́fíìsà Take control, Joe. Mr. Man, cooperate. Kíni. Mr. Man, cooperate. Kíni. Kíni Ah! Ẹ káàbọ̀. Ọkọ fẹ́ ó ti ẹ̀ dáa. Ó ti ẹ̀ dáa bẹ́ẹ̀ ṣe dé. Mo ti mólè ni. Àwọn olè lọ́nà. Ẹ jókòó bẹ́ẹ̀. Àwọn èrè kí ló ń ṣẹlẹ̀ kó sọ fún mi ó jàre. Ẹ̀yin yóò dáa fún yín ọ̀gá. ibi ni mo wà tí mo wà nílé mo sì gbọ́ téèyàn kalẹ̀kùn mo bá bọ́ta wọ́n bá ní èmi èmi ò pé àwọn fẹ́ tèkì pòṣẹ́ o wọ́n bá rò pé ah, ẹ tèkì rẹ̀ nígbà wọn sọ̀túmọ̀ rẹ̀ ìtumọ̀ mi ló bá dé. kí ni ìtumọ̀ tí ó bá dé. wọ́n bá ní èmi èmi pé àwọn làwọn ra ibi ní ìsìn lọ́wọ́ yín o pé àwọn fẹ́ ti ilẹ̀kùn bí o manila yé ọlọ́run olódì ẹ̀yìn gbẹ́gbẹ́ tó fi kara wọn kòkò ẹ̀yà àpamí ni kẹ́ ẹ̀ tó tilẹ̀kùn bí àbíkẹ́ ẹ̀ tì ní nọ́gẹ́tì àbí èèyàn kékeré lẹ́tí ẹ̀ ń pè ẹni tí wọ́n fi bí ni wèrè lẹ́ ń pè mí ni. gentleman and uh, lady ẹjọ kí ni kí ló ń ṣẹlẹ̀ bó ṣe wí gẹ́lẹ́ yẹn gan ló ṣe madam gloria ló ta ibi báyìí fún client wa. pẹ̀lú ìwé ẹ̀rí tó múnádóko àdẹ̀wá láti wá tì. sá àwa kì í sọ̀rọ̀ láì ní sí ẹgbà kẹyẹ o. ọ́fíìsà tíkẹ́ẹ̀tì yẹn fún mi bí ṣe mọ́ ó ti ẹ̀dá ó ti ẹ̀dá nígbà bá dé ó dá títí láti ẹtọ́jú ìyá ẹ̀ nítorí ìyá rẹ̀ kó ọlọ́run ò ní kí n ti jà á lẹ́kọ̀ọ́ gòtò dé. káàdì ọtí ẹ ti fọ olúwa rẹ ní lórí tọ́jà ti bo olúwẹ̀ tó ti gbé olúwẹ̀ lọ sí ọsibítù àbẹ́mi mọ pààyàn ní ìsìn ìtọ́lúwẹ̀ ti wà lẹ́wọ̀n bọ́ọ̀gù ó ṣe dé tọ́gù ní sọ̀tọ̀ fẹ́ńgbà wọn ti kí nínú kọ́lọ́mọ́jọ àti jù wọ́n lẹ̀ bá lọ àìtó lẹ̀ bá bọ̀ ó wá tán tàbí kò tán o ẹ ò gbà kádàrá o kò dọ̀rọ̀ lókù tẹ́ ẹ má gbà o. ṣe rí kágbà fún ọlọ́run ọ̀nà ìsinmi. kádàrá ẹ̀dà kò ṣeé kọ̀ láìgbà ẹ máa mánéjì gbogbo ẹ̀ bẹ́ẹ̀ náà ni ẹ̀yin nìkan lẹ̀ ń gbénu ilé kò sí nǹkan tó ní kẹ́ má lo bẹ̀tírì mi láì nílẹ̀kùn kọ́tìn yẹn náà wà òkè kó láti bàṣírí wa then um, àwọn chairs grade one ni mo get wọn ní sábò kò dẹ̀ kí n sin ìdó. ìyẹn túmọ̀ sí wípé chair second hand ló ra fún mi. náà àwọn haúsá yẹn náà lò tẹ́lẹ̀ ó tún bàjẹ́ sí náà nù. akẹ́kọ̀ọ́ mi so o lè afford láti ra chair tuntun ẹwọ ẹ̀gbọ́n mo deserve thank you mo deserve thank you ẹ mọ̀ pé gbogbo nǹkan tèmi náà ṣe kàn ṣe kó rọrùn bẹ́ẹ̀ yẹn. thank you thank you thank you very much. then eh, àwọn tó ń gbé bíbá ìtẹ́lẹ̀ náà lórí sí i wọ́n ní ó ní little fault tó gbé mo lè mọ̀ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ eh, ó mọ ìlara kẹ́ máa lórí sí i kankan bẹ́ẹ̀ máa ní kàn fílẹ̀ ẹ máa rí pé àkẹ́lẹ̀ máa kẹ́ máa yí mọ́ bẹ́ẹ̀. Isida. An Isida. Yeah. Really? Ah! Akinkunmi. Mo ṣe wà mọ́ WhatsApp. Ẹ tí mo WhatsApp o. Ọ̀pọ̀ ẹnikẹ́yìn máa dá o. Àmọ́ iye àwọn tó yẹ pé wọ́n ti ẹ̀ rí orí àgájókòó sílé pé wọ́n máa rí inú ilé kọ̀ọ̀kan gbé. A ní ẹ máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run ti yín títì. I understand kò ṣáà ní kò sí ìdùn lórí chair. Mm, assurance tán fún mi nìyẹn mm, assurance ti dá ńlá dé fún mi nìyẹn. bí ìdùn bá tiẹ̀ wà àwa nǹkan tẹ máa fi sí. Eh, in fact tó bá wà bẹ́ẹ̀ truly there is a magic powder tí wọ́n ń polówó kiri ń sìn tí wọ́n bá ti fi sí báyìí ṣe ló máa gbé. ẹ̀gbọ́n ṣe lè yọ̀ǹda mi mm. mo ní kí ara gbé mi ó dẹ̀ máa mi ò ní fẹ́ kó débẹ̀ kó máa. ah yes ẹ mo ti fẹ́ bí ẹ mọ́tò tíyàwó ẹ lò yẹn gan. ó wà. o ṣe bí yẹn fi mi kí mi máa máa rìn jẹ lọ. máa rí ìrọ̀lẹ́. kò sọ̀rọ̀ mọ́. máa rí ṣẹ́gbọ́n ṣẹ́ẹ̀ṣì wa ẹ̀ṣẹ̀ wa bọ́ọ̀sì ọ̀bà bí kí ló ń ṣe bàbá. ìjọba máa ṣe ni kò ṣe àtúkùn mi ó fẹ́ jẹ́ oríyìn rọ̀lẹ́ máa pa gbogbo ẹ̀kọ́ sí rọ̀lẹ́. ẹ̀gbọ́n mo ti bá àsán ṣe gbọ́. àmì wà ẹ́ o tiẹ̀ dẹ̀ wá rò wípé advice ẹ náà ló sún mi dé gbogbo ibi tí mo dé dúró yìí ah, máa ga o. Hmm. àwẹ̀. <laughs> sísí ológe sísí ológe ọ̀pọ̀lọ́ wá bí tó tutù bá sí kò fẹ́ gbé sóòrù mẹ́rin ọlọ́run ṣògo ló fẹ́ gbé ọ̀rọ̀ rẹ̀ ní kánífà wọ́n ti ká lójú ẹ̀ wọ́n ti ká lójú ẹ̀ sísí sísí ológe ọ̀pọ̀lọ́ wá bí tó tutù bá sí kò fẹ́ gbé sóòrù mẹ́rin ọlọ́run ṣògo ló fẹ́ gbé ọ̀rọ̀ rẹ̀ ní kánífà wọ́n ti ká lójú ẹ̀ nìkan lójú ẹ̀ wò. Sísí sísí ọlọ́gẹ, sísí ọ̀rọ̀ wá bí tó tutù bọ́ sí. Mo fẹ́ bẹ́ẹ̀ sóòrùn mẹ́rin, <laughs> ọlọ́run ṣògo ló fẹ́, ọlọ́run ṣògo ló fẹ́, ọlọ́run láìpẹ́ ká ní fà, ó ti ká lójú ẹ̀. Ọ̀ọ́bì. ológe sísí ológe ọ̀pọ̀lọ́ wá bí tó tutù bá sí kò fẹ́ gbé sóòrùn mẹ́rin ọlọ́run ṣògo ló fẹ́ gbé ọ̀rọ̀ rẹ̀ di kánífà ó ti ká lójú ẹ̀ ó ti ká lójú ẹ̀ ó sísí sísí ológe ọ̀pọ̀lọ́ wá bí tó tutù bá sí kò fẹ́ gbé sóòrùn mẹ́rin ọlọ́run ṣògo ló fẹ́ gbé ọ̀rọ̀ rẹ̀ di kánífà ó ti ká lójú ẹ̀ ó ti ká lójú ẹ̀ o. Sisi ológe. Sisi ológe. Báwo ni ṣé wàá òkè? Níbo ló ń lọ bóyá kí n tọ́? Ah, rárá má ṣe lọ. Ṣaléwà. Ìyàwó mi. Ṣaléwà ni. Nígbà tó dẹ̀ tí ní kí n má gbé ẹ̀sìn yóò àjọ fún ẹ lówó kò fi wọ́pẹ́ àbí. mi ò tẹ̀lé ìdá ti kà á. ológe sísí ológe ọ̀pọ̀lọ́ wá bí tó tutù bá sí kò fẹ́ gbé sóòrù lérè ọlọ́mọ ṣògo ló fẹ́ gbé ọ̀rọ̀ rẹ́ẹ̀dì kánìfà wọ́n ti ká lójú ẹ̀. kódà ẹja yíyan méjì péré mo ríra àti ẹyẹ oró àtàbí mélòó kan ṣàrà pé bóyá ká fi yípo ọmọ búrè àbí báwo pàápàá tó rí dáàdì ká tẹ̀lé fi tẹ̀bà fún ọkọrin nǹkan jẹ. torí èmi ẹ̀bà èmi jẹ́ èmi jẹ́bà ó ṣe gan-an. ẹ̀ ń jẹ́bà mo hmm, ń jẹ́ ń jẹ́ mọ́ ní bọ̀dọ̀ dáhùn tí a. ó ṣe mọ́ kì í ṣe pé torí kò sí ẹran bẹ́ẹ̀. wọ́n ta ti nǹkó lọ́ọ̀kan wá mi o mo lè ra bíi méjì kan sí kẹ́yìn fi lo ẹ̀bá tí. ní àyìn má ṣe yọ má ṣe yọ o ṣe. bẹ́ẹ̀ ló bẹ́ẹ̀. akíngbàdé kíngbàdé. bàbá mi ò jẹ. Ah! afagùnkè yan àparò o ò rí pé n tójú wà lójú rí kọ̀tán obìnrin tó o tiẹ̀ wá bá lọ́njọ́ kìíní àná nítorí owó kí làbọ̀ rẹ̀ báyìí ọ̀dà ni mo ní kí làbọ̀ rẹ̀. ẹ gbadé ọmọ dáadáa sáàkó ọjọ́ mẹ́ta iṣẹ́ rẹ̀ ń lọ. Ah, pẹ̀lẹ́. Um, ìyá ọ̀fíìsì náà ní kí wọ́n mú kí n. rárá o fún ọjọ́ mẹ́ta pẹ̀lẹ́. Um, lórí àlọ́ ibo ni. rọ yorùbá ni eh. Eh. ẹ mọ̀ ni. ọmọ wo. ẹ wo jẹ dada. Eh, um, ọmọ. ọmọ ẹnjìnà Dàmọ́lá Williams ni. ẹnjìnà. wọ́n ní kọ́mpìnì káàkiri yẹn. ok òótọ́ ni òótọ́ ni ah! mo ń wo sùúrù àrẹ lára rẹ̀. so mo ní kí wọ́n á mú kí gẹ́gẹ́ bí yọ̀ǹkù. Hmm. gbadé akíngbadé mo gbọ́ àmọ́ mo gbà hmm, mo gbọ́ ǹtọ́ sọ ṣùgbọ́n mi ò gbà torí ti mú yé mu tí mo fi fan bó ti jẹ́ nu pákàtì. ọkú. ṣé ìwọ fẹ́ wà láwọ ṣé àwọn ẹbí tí mo wá bá nù wá lórí. sọ ọkọ mi ẹ ọ máa ń bọ. ẹ ẹ ó sì lọ yìí lọ sika igbó paraga gbogbo ẹnu wọn wà all right. are you serious. ẹ na mo ṣàkọ ló bí mi. Ah, ẹ wò mí mi mi mi láìkẹ́ o kí gbogbo yẹn náà. kí gbogbo mo mú gàfà kí ẹ̀rọ abẹ́rẹ́ ẹ̀ ẹ̀ wọ́n mi lójú ẹ̀ kí gbogbo yẹn sìn. Ah, dade àbúrò yà á bu ni. Ah! o mú ọmọ wá fún mi ilé ìtọ́ dàbí akọ yíbo yìí òun kọ́ fẹ́fẹ́ ṣé ó ń ràrùn bíi tiẹ̀ lókè mi ni ẹ̀ àwa wí ọ̀n da gbogbo ẹ̀ lẹ̀ gbogbo ẹ̀ lẹ̀ ah. ṣé ẹ̀yin náà gbogbo gbogbo nǹkan tí mo ń ju tí mo ń ju tí mo ń ju ẹ̀rọ lásán ni ẹ má jẹ́ tọ̀ yín ká lè lọ sọ̀rọ̀ jù ní nítorí ẹ fẹ́ fún yín yes ká lè sọ̀rọ̀ jù mọ́ tí mo rà owó gidi ògbè tẹ́ tẹ́ kó lé síbọ̀ tẹ́ kó lé síbọ̀ tẹ́ jáde tẹ́ tẹ́ tẹ́ ṣe ògùn yẹn á fún lówó gidi ah! ẹ̀rọ ẹ̀rọ ẹ̀mọ yẹn mo lè lẹ́rù gidi ni ah! ẹ bá àwọn ẹ̀ṣin tí máa. àṣọ ọ̀gbádùn rè olówó tó fẹ́ fẹ́ mi ìyá kọ́mọ́ mí ni àbí àbọ̀ kọ́mọ́ fi ń ṣe lọ àtó ti lé lèmi bó ah, ti ń ṣe mọ́ ṣe ọ bàrà rẹ̀ mbẹ̀ ọmọ ìdó ọ̀yìn tó fún lóyún dò ní tó mú wájẹta so o ti yanjú ẹ̀ délẹ̀ ni. àti ṣe ìbò àti ṣe ewu jẹta láṣẹ bẹ́ẹ̀ kó gbẹ láti ṣe ló tán. ọmọ tó wá ń tó mú wájẹta tó lóyún fún ọ ẹ ti ṣe oyún rẹ. àti ṣe. àánú rẹ ń ṣe mí ìwọ ọmọ yìí mọ bá bàbá wọn yóò tu ọ ti gẹ̀ ẹ́ sọ́bọ́. láì kí n sọ fún yín gbèsè sùn lè lórí àríwá rẹ̀ ọkùnrin sẹ̀ má bàa rẹ̀ má bàa yé mi jẹ́ má bàa kárí àmì jẹ́ ẹ gbọ́ wọn wọlé sọ láwọn ọmọ ṣògidì. gloria ni o kàn máa máa lọ àjà bọ́ mú padà bá báyìí kẹ́tù jábọ́ ṣe gbọ́. Ah! ọmọ yẹn ti ń ṣe báyìí àdíjẹ́ pé gbọ́n mi wà láyé ni kò mọ bá dáadáa báyìí káàkiri kò mọ dáa kéèyàn mọ̀ fọmọ́lẹ̀ kékeré. Ah! báwo kò ṣe ọ̀tọ̀ ẹ̀yìn akíngbádé ọ̀pọ̀rọ̀ ní kágbọ́n ó rí pé gbogbo ohun tí ń dán kọ́ ń wúrà gbogbo yindiyindi àná ń wá dàbà yìí ó yẹ kí ìwọ náà mọ̀ wípé ẹni ọlọ́run bá ti bá kẹ́ tó bá kẹ́ láyé yìí nílò orí lọ ìyọnú ọlọ́run làgbà orí tó yẹ kẹ́dà ọmọ wa bọ́lọ́run bá ti kówó mẹ́dà láyé yóò ní bọ́ bá sì ti kọlá mẹ́dà ẹ̀dá ò ní kìràkìtà tó rí nǹkan dọ́là gbogbo ẹ̀dá yòówù láyé ìtọ́ba ti wá wà tí bá ti wá ń sáré tẹ̀ lábò lẹ́yìn nítorí owó bí ti máa rí fún ọ̀rẹ́ o kò sì sí ní tó burú náà nínú káfí obìnrin tó bá lówó lọ tó bá jẹ́ pé níta dání wáyé kọ́ mọ́ni ni àmọ́ kánjú àbẹ̀ ni ọ̀dà ọ̀kánjú àló ti wọ́ débi tó dé yìí bẹ́ẹ̀ dábàá sì wà láyé tọ́rẹ́ ni sí ń gbé rẹ̀ pàkọ́ ọtọ́kọ́gbọ́ o wọ́n fẹ́ kọ́ ọmọ rántí o ọ̀pọ̀ fàbùkù tó ti fa àmọ́ iye èèyàn lápòya irú ẹ̀ ló ṣẹlẹ̀ sí ọ yìí ń tẹ̀lé ń ṣe yìí ń sọ̀hún bí ti máa rí nípa níwọ̀n pé bí ti wá bí ti rí rè sọ wá rí báyìí pé ilé tá a fi tọ́ mọ èrè lásán lásán lọ padà wò àjòkun fátólóhùn ò ní kú àwọn tó ní fáwọn gan da wọ́n ti fọ́n dágbé. Mm. kẹ́yìn àparò òun ojú wa lójú rí ẹni tó jogun fa tó lóun ò ní kú mọ́ ẹni tó dáfá náà lánàá ó ti lọ tìfetìfe mo wá joyè adọ́run mo tọ́pọ̀ ah, ọ̀gá. kúbẹ́kúbẹ́kúbẹ́ wọ́n sáré tọ̀sán tòru àtijọ́ wọn ni wọ́n bá kiri eré tẹ́gà fún ọ̀gbẹ́sà ìrìn fàájì ní fẹ́ ṣe o. àtijọ́ wọn. àjùlọ wọn ló ti jẹ káyọ̀tì kékeré kọ́ ni bàbá rẹ̀ ń jẹun lọ́kọ́ àtijọ́ wọn ló jẹ wọn lọ́wọ́ lọ́wọ́ àfàìmọ̀ kó mi má fẹ́ràn ìyọ̀kọ́ mi lẹ́nu. bí ni bẹ́ẹ̀ kan mo rí ọkàn ádá iṣu kì í ṣe gbẹ̀yìn yóò fojú kòrò kò yẹ kó fojú kò ló jẹ òun àṣírí kòkò kò yẹ kó tọ̀wọ́ ẹja tú ẹ̀gbọ́n náà bẹ̀rù mi. àjùlọ wọn ló ti ga pẹ́sì kọ́kọ́ kéré pẹ́mi bàbá fi ń jẹ wọn àti jù wọn lọ bá jù wọn lọ bá lọ fà ìwọ owó mi máa tẹ̀ ọ́ ìwé. tábà torí gbígbó tá a pàjá tàà torí kíkó tá a pàgbó tàà wá torí wèrèwèrè ta kò búkọ ẹni tó rù òru wọ ọwọ́ yẹ kó fọwọ́ fọnà fọnà fọnà rẹ̀ hàn. àjùlọ wọn ló ti jẹ àìsíkọ kékeré kọ́ ni bàbá mi ń jẹ wọn lọ àti jù wọn lọ bá mi jù wọn lọ kó mi má fẹ̀yìn wọ́n gbé lẹ́nu. ìmọ̀tún ìmọ̀ ìjọ ìmọ̀jọ ìmọ̀tún tí mo yé ní ní kì í dálẹ̀ labalábá tó kọlu iná òṣùyà ẹlẹ́bi púpọ̀ nìyẹn lórí iná ṣe é mọ àfarawé kò ṣeé ṣe o.